لا فلا مضل له الله وحده لا اما بعد فان اصدق الحديث كتاب الله وقال لله النبي محمد صلى الله عليه وسلم محمد قول من اسلامنا وكل محدثه بدعه وكل بدعه ضلاله وملائكة الله السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله وأن يكون سوى المسلمين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

السلام عليكم ورحمة الله وبركاته ada Allah Allah Tapi Rasulullah SAW kepada Rasulullah Tapi Rasulullah SAW kepada Rasulullah

bẹ́ẹ̀ láwá kí ọmọ ya wa tí wọ́n ṣe agbátẹrù ìjọkó tẹ̀ní náà àwọn gbé sí mẹ́lé tí pẹ́lẹ̀ ìkọni alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n jẹ́ ẹlẹ́kejì abẹ́lọ́m kó mọ́ ṣe ní òpin inú alámàrí tí wọ́n àti tiwa náà kó wá gba àwọn ìgbìyànjú náà kó wá gba níjọsìn fún wa bó ṣe yẹ kó máa lọ ní ìgbàdé àsìkò ní àsìkò ẹ̀ka jùlọ láwọn mọ́sálásí wa nìyẹn mọ́sálásí tí a kọ́ kìí ṣe fún ìrun nìkan bí kìí bá ṣe pé ó wà fún ìrun bẹ́ẹ̀ náà ló wà fún kíni o àgbọ́yé ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n já wọn àfáà tí a máa dákọ wọn lórúkọ wọn ò lè parẹ́ tálkì ya mọ́ ó fi dé inú mọ́sálásí náà ni wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ síwájú kan tó máa wá dá wọn kí ni o àwọn almadaris والمعاهد والجامعات أتبابه له تطمى دعوة كالك ilé kí wú àkọ́kọ́ mọ́sálásí náà ni ẹ̀rí abárí àmàkàkàmàkàkàmàkà alìmọ́bà Abdullahi ibn Abbas wà ní yunifásitì kàtà lọ yìí mọ́sálásí náà wọ́n ti ka gbogbo tí wọ́n kà Abdullahi ibn Umar mọ́sálásí wọ́n ti ka tí wọ́n kà Abdullahi ibn Mas'ud masalasi náà wọ́n ti kàntí wọ́n kà tó fi wá dórí àwọn tí wọ́n tẹ̀ láwọn yẹn tí wọ́n jọ máa kéwú wọn bí akọ́ fún àbí rọ̀bá al-Makki masalasi ló ti kẹ́kọ̀ọ́ wàlì imamu Sa'id ibn al-Musayyib masalasi ló ti kẹ́kọ̀ọ́ wàlì imamu Sa'id ibn Jubayr masalasi ló ti kẹ́kọ̀ọ́ wa Makihul masalasi ló bó ṣe wá pọlọ nìyẹn mélòó la fẹ́ kà inú àwọn tí wọ́n bá sàábí ànábì ló gbà mọ́sálásí làwọn náà ti kẹ́kọ̀ọ́ iná ló fi rin lórí àwọn mọ́mọ́lìkì ni Abu Hanifa ni Ahmad ibn Hanbali imam Shafi'i àti gbogbo abẹ́ẹ̀bẹ́ imam Yahya ibn Ma'in al-Mahdi Abdurrahman ibn Mahdi àti gbogbo abẹ́ẹ̀bẹ́ lọ mọ́sálásí wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀rì tó tó sọ fún wa wípé mọ́sálásí kìí ṣe fún kákàkí irun lásọ́kọ́ irun ní ìṣe lásán o ẹ̀ẹ̀bẹ̀rẹ̀lómi lè gbọ́ pé kí irun lásán à ní ìṣe lásán o ṣùgbọ́n òun tá kì gànṣẹ́ tí ó játẹwọ́ gbà níwájú ọlọ́run akẹ́kọ̀ọ́ ẹ̀rí bàbá wa kẹ́kọ̀ọ́ ẹ̀ máa sàbí ànábìjí sí àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn mọ́sálásí náà wọ́n ti kọ́ nígbà tí ó padà wá yá ló padà di pé àwọn mùsùlùmí àyè ń gbà wá sí à ń pọ̀ sí àwọn lọ́balọ́ba àgbà náà lọ́hun ẹni wọ́n filẹ̀ wípé ókè àmọ́ akọ ibì kan tí ó mọ̀ jẹ́ lé ẹ̀kọ́ lọ́tọ̀ yàtọ̀ sí mọ́sálásí ṣùgbọ́n wọ́n kọ́ ti mọ́sálásí náà ní náwà káwọn classrooms wọ́n kọ́ wọ́n ti mọ́sálásí ní pìlẹ̀ ìjọ náà lọ́hun ṣùgbọ́n ti mọ́sálásí pẹ́kipẹ́kí náà nígbò tó yá ló wá di pé òkè ẹja máa kọ́ sọ́nà tó jìn kó tó máa fẹ̀ jù báyìí lọ ẹ̀rì nígbò yá ló padà wá di pé kálukú náà tiẹ̀ tó wá nílé kéwu díẹ̀ àfáàbá yìí ó ní díẹ̀ àfáàtọ̀ ó ní díẹ̀ èníwá ó ní díẹ̀ tàbí wá bá dé bí bá bá dé lásìkò yìí ìgbọ́n ká mọ́ gbàgbé ìpìlẹ̀ ìpé mọ́sálásí tẹ́ ń rí ní ilé ẹ̀kọ́ tó ga ni kò sí tí wọ́n ti kọ́ níbẹ̀ níjọ́un nínú gbogbo màláyé

káwàwó kí ni wọ́n sí wọ́n ká tíra ọlọ́m ẹ̀yẹ̀tàdà rasúdà wò fi ma báyìí náà hùn wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nínú tí kùránì kó sínú ilà náà sálàtì aláìhìn mùsàkínà ọlọ́run sì nǹkan mẹ́rin fún wọn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọlọ́run sọ náà wàhálà ó sọ̀rọ̀ ń di wọn وذكرهم الله فيما عنده اللهم وارنتي اوين يس بل وما طلب وبارنتي جماعه ní ọrọ̀ tẹ̀ ní pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́m ibi tí a kò kù sí kátó kírun ọ̀sán kátó kí zúrù èyí tí wọ́n ní kí agbéyẹ̀wò láti fi ṣera wa láǹfààní o náà ni ká mọ yìí ká sì mọ rírì oore tí ọlọ́ngọ bá ṣe fún wa tó dábẹ́ àbí ọ̀dábẹ́ jẹun ẹ́ kéèyàn yẹni tó mórí ó dàbí ọ̀dá ní ẹ̀bá wáyé aláìmórí ńkọ́ ó ti níwà tí ọ̀dá alára ẹ̀rì so yí tí a fẹ́ gbéyẹ̀wò lé ní lábẹ́ pàmọ́ rírí oore a mọ́ pàtàkì oore èyí tí ọlọ́mọ bá ṣe fún wa ni òun náà ni ọ̀rọ̀ tí wọ́n ní agbéyẹ̀wò lé ní tí wọ́n pèrè mahasinu al-islam wa khasa'isuhu yáni khasa'is al-islam àwọn dáadáa ètí ọlọ́gbọ́n bá fi sínú islam àti àwọn nǹkan tó wà islam fi wà special yàtọ̀ sí gbogbo ọ̀ràn ẹni tí ó ló ń sẹ́sìn jákèjádò gbogbo ilé ayé eléyìí náà ni wọ́n fẹ́ kí a gbé yẹ̀wò ọ̀rọ̀ tí wọ́n ti fi agbóyẹ̀wò yìí gbogbo mùsùlùmí náà lọ́kàn ẹ̀wọ̀n pé ń gbà mí tí ọlọ́mbá kádàrá tí jòkójọ pàwápọ̀ bó ṣe pàwápọ̀ yìí ó lè já pé ọ̀rọ̀ tá gbéyẹ̀wò gbogbo èèyàn ni ó kàn àtẹ̀yẹ́ jẹ́ mùsùlùmí o kò jẹ́ o ni gbà mí ní a lè bí ọ̀rọ̀ ní tó sì pé ọ̀wọ́ àwọn jẹ́ nìkan òun náà ni ó kódà ńgbà mí a tún lè gbọ́rọ̀ yẹ̀wò ńgbà mí pé àwọn tán serious láàrin nìkan wa gbogbo ẹ ti lọ nìyẹn gbogbo ẹ ti lọ so èyí tí ọ̀sán ìjàmà èyí tí a fẹ́ gbé yẹ̀wò ọkàn gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ bó tilẹ̀ já báwà tí a kìí ṣe mùsùlùmí ń gọ́ àwọn náà ma fetí kọ́ tààsì lè benefit nínú ẹ̀ insha Allah ṣùgbáwà tí ọlọ́run ti ṣe mùsùlùmí àwa ilé ọ̀rọ̀ náà àwọn dáadáa tí ń bẹ lára Islam wàkàsọ́ ìṣòlè islam àti àwọn nǹkan tí islam fi wà special tó fi dáyàtọ̀ sí gbogbo àwọn ẹ̀sìn táwọn èèyàn ṣe káàkiri ayé ẹ̀dàkùn sọ́rọ̀ tó yẹ kéèyàn sọ ní àbí ọ̀tọ́ rẹ̀ ẹ́ torí pé ń gbà wọ̀ fún táwọn òsì táwọn wájú táwọn ẹ̀yìn a rí pé kò sí dáadáa tọ́lọ́ lè ṣe fẹ́ dákan láyé bá mẹ́mẹ́ tó dàbí kọ́lọ́ ń ṣe èèyàn ní mùsùlùmí gbogbo àwọn dáadáa tó bá kù yóò máa tẹ̀lé ìyẹn ni tí ó bá tún sọ́rọ̀ ẹni àbídẹ́ ẹ̀kọ́ ní ara ẹni tó wọ̀ pósí ẹ̀ ẹni tí ó takò rárá o lóòtọ́ ìsìláàmù oore ni ṣùgbọ́n oore ìkan tó ń bẹ tó ṣe lé díẹ̀ ó dà tó ní ìtó jù lọ ní ara ẹni tí sọ bẹ́ẹ̀ kò sí tí ẹnìbọ̀dì tó bá jẹ́ mùsùlùmí tí ò bá ti mọ̀ wípé oore tọ́lọ́ ń ṣe fún látara ìsìláàmù kò sí oore gbígbó ń bẹ láyé tó tó débi táàrí tó jù lọ ó ní dìkí ẹni yẹn sí kí ni ó kó farabalẹ̀ lọ́sọ́dọ̀ àwọn àfáà kí wọ́n sàlàyé orísẹ̀ tó fi ń jẹ́ mùsùlùmí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní là ń jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àmọ́ yí oore tọ́lọ́gbọ̀n bá ṣe fún wa torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò dààmú fún kátó sí kí ni ó kátó máa jẹ́ àwọn bàbá ilẹ̀ yóò bá ti gbọ́njú bá wọn ní ọ̀rọ̀ tí wọ́n máa ń pa lówe wọn ní tí a bá jìyà fún ẹ̀ tí a ò bá jìyà fún kì í lè tọ́jọ́ rárá níta bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni bóyá yẹn lọ fà á wọ́n sọ pọ́pọ̀lọpọ̀ wa wọ́n bí wa sínú ẹ̀ àwọn tí wọ́n bí wa gángba míì bóyá wọ́n bá wọn náà sínú ẹ̀ kò já mọ́ yìí ṣùgbọ́n bàbá pilẹ̀ tó pé ojú ẹlòmíì rí mẹ́wàá nígbà tó ló ń jẹ́ mùsùlùmí tán láti ládúgbò wọn nílùú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbègbè ibi tó ń gbé àwọn èèyàn mọ̀ tí wọ́n jìyà fún wọ́n sì lè bàbá rẹ̀ púpọ̀ ṣùgbọ́n tó bá wá ti pàwà náà ọlọ́run ní kójú ti wá orí káwo tó jẹ́ mùsùlùmí kò yẹ káwà náà mọ́ mọ́ yìí ìsìláàmù tọ́lọ́wọ́ bá fi ṣe kò ń gẹ wa wọ́lá kò sí orí kan láyé tọ́lọ́ lè ṣe fẹ́ dáláyé tó tó kọ́lọ́ ń ṣe ní mùsùlùmí débi táwọn aṣọ kórè kan tó jù lọ kò sí òun náà ló pin oore tọ́lọ̀ máa ń ṣe é fẹ́ dá láyé rìsọ́ọ̀tì rẹ̀ náà ni wá mú ní gba òpin oore lẹ́yìn ìgbà tí èèyàn bá kú tán títí lòpin oore tí èèyàn bá kú tán jẹ̀mà ẹ́ ẹ̀gọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ́ àlùjánnà ni kò sí nǹkan ní ìkún àti kí ni Allahu yáà ni oore tó ga jù tọ́lọ́ lè ṣe fún èèyàn láyé òun náà ní islam bó bá ti ṣe pé ti tọ̀run ní oore tayé yìí náà ni ó kọ lẹ́tà sí oore tọ̀run òun náà ni dukhul al-janna ẹ́ wọ́rdí wa nù lọ́hì azza wa jal kéèyàn rà lè janna wọ̀ kọ́lọ́wọ́ bó sì yọnu sí ìsìláàmù yìí náà ni ọ̀gá orí bọ́lọ̀ máa ń fi fẹ́ dà bí a bá mọ àwọn dáadáa tí ń bẹ ń bẹ àti àwọn nǹkan tí ìsìláàmù fi wà spẹ́ṣíà yóò fi àwọn àǹfààní tó pọ̀ fún wa lákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni pé yóò fi ẹsẹ̀ wa rinlẹ̀ sínú ẹ̀sìn yìí a mọ rírì ẹ̀ nígbà bá yìí fi mọ rírì ẹ̀ èyí fẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀rì ẹ̀ gbọ́dọ̀ ní ẹjàmá èyàn kan gbé pásù owó one thousand naira ó gbé sọ́wọ́ ọ̀tún báyìí ó wá gbé exercise book náà páàkì rẹ̀ ó gbòòrò náà sókè láì àwọn olè wá nílé lọ jàmá nígbò wá sáré ní lẹ́bù kan ó wá kú kó jù kan lẹ́nu méjèèjì ẹ dákun ìwé ni ó jùlẹ̀ ẹ gbọ́rọ̀ mi ṣètò ṣé páàkì ìwé ni ó jùlẹ̀ ní àbí pásù owó bẹ́ẹ̀lì owó ni ó jùlẹ̀ ní àbí ìwé láì ṣe méjì mẹ́ẹ̀ ẹ́ tìwé ni ó jùlẹ̀ kí lọ́pàá pépà náà méjèèjì náà torípó mọ̀ pé pépà kan fálù ju ìkànnà ẹ̀rì tó bá ti ọjọ́ rice book fúlẹ̀ jẹ̀mọ́ tí ò bá tówó bá fi bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá débi ti ń lọ ó lè ra sí ni tírélà ìkọ̀ rice book bẹ́ẹ̀ni àti ẹ̀kọ́ ẹ̀hẹ́n tó gbà tí a bá mọ dáadáa tí ń bẹ látara Islam àti àwọn ẹwà tọ́lọ́mọ bá fi sára Islam àtàwọn nǹkan tó fi wà special yàtọ̀ fáwọn ẹ̀sìn táwọn èèyàn ń sìn káàkiri ayé a difficult láti fi wá láti fi ilẹ̀ nítorí nǹkan míì àgbọ́rọ̀ mi èyí tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí nǹkan wá ń ilẹ̀ lọ́wọ́ àwọn èèyàn lénìí kò ní rọrùn láti ju ẹ̀sìn ilẹ̀ fáwa orí àkọ́kọ́ nù kò ní jẹ́ kó orí èèyàn gbàjẹ́ mọ́ wa la nígbà tá a ti mọ ẹ̀ àwọn bàbá wa lẹ̀ wọ́n lẹ̀ ní mọ iye obì òun ló ń jáwé sí i ẹni tí Yorùbá mọ iye obì ṣùgbọ́n ẹ̀bá tí ń change the wear from time to time a jẹ́ kó lè pẹ́ fún jíjẹ òṣèlú jẹ́ ó bàjẹ́ bọ̀rọ̀ tẹ́ni bá mọ yí Islam èyẹ kó sì ní mọ yí Islam tí ó bá mọ dáadáa Islam tí ó mọ àwọn qualities àwọn characteristics ìtọ́lọ́wọ́ bá fi sára Islam ẹ̀rì lẹ́yìn náà inú àǹfààní tí ó ṣe fún wa ní pé kò ní já máa fọwọ́ yẹpẹrẹ mú tẹ́sìn náà bá gbé wá bẹ́sìn yẹ bá ti bàbàrà níwájú wa sí bẹ́ẹ̀ láàfẹ́ ṣe dáadáa sí sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ó practice Islam bó ṣe tó àti bó ṣe yẹ wọn a ma fálù ẹni bẹ́ẹ̀ bó ṣe já sáwọn tí wọ́n fẹ́sìn ilẹ̀ lọ sí nǹkan míì náà àwọn èèyàn ti ẹ̀mọ́ fálù ẹ̀ rárá ẹ̀rì lẹ́yìn náà inú àwọn àǹfààní ni pé a jẹ́ kí dáadáa nì kó pẹ́ níbi ilé wa nínú ìlú wa ládùúgbò wa lórílẹ̀-èdè wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà

àwọn ọmọ táwọn èèyàn náà bá máa bí táwọn bá máa practice Islam bóyá àwọn oṣù 10% wọ́n láwọn ti gbìyànjú àwọn ọmọ táwọn èèyàn náà bá máa bí bóyá àwọn ó dé bá 5% ń bilé wọn ó ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ìbílé ní ilé nínú yẹn òfin àbá bá wọn ní jẹta ògbóǹtarìgì àfáàlà àmọ́ sàwọn tó lẹ́ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìbílé ní ilé ní ló ti di pé Ìsìlámù bẹ kí sì lọ́ fà á ẹ́ ní kó máa bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí kí ẹ má ṣàkíyèsí náà ni sọ̀rọ̀ gbọ́dọ̀ mọ fálù Islam ìtọ́lọ́wọ́n bá fi ṣe kò ń gẹ́ fún wa tó pé bábá tiẹ̀ ló wù wá ṣe ní owó ọlọ́gbọ̀n bá ká máa jẹ náà ni ìyẹn lọ́wọ́n bá sọ fún Nabi sallallahu alaihi wasallam ọlọ́ni walau shaha rabbuka ní suratu Yunus Quran chapter 10 ọlọ́ni walau shaha rabbuka la'amana man fil ardi kulluhum jami'an àfàáńtà tó kiri hùn náà sàhátà yakún ọmọ mìíràn tó bá yí pé ó bá wu èmi ọlọ́run tí mo bá fẹ́ bẹ́ẹ̀ ni kí gbogbo ara ayé jẹ́ mùsùlùmí kan jẹ́ mùmìnì kò ní èmi ọlọ́run lára ẹ̀rì fagbọ́rọ̀ mi yíyé yàmá fífẹ́ tí ọlọ́run ọba ń sọ torí pé fífẹ́ ọlọ́run ọ̀nà mélòó ló pín sí ẹ̀yà ẹ̀yà arákòròdú fífẹ́ ọlọ́run ọlọ́run bá lóun láìkì òun fẹ́ nǹkan ẹ́ ọ̀nà mélòó ló máa ń pín sí náà ọ̀nà méjì barakallahu fikum ọ̀nà alákọ̀ọ́kọ́ náà ó lè sọ dédé wà aljanna là ẹgbìyànjú ṣùgbọ́n kò wọlé náà ayò barakallahu fikum so fífẹ́ ọlọ́run ọ̀nà méjì náà ló pín sí ẹ̀rẹ̀ ìràdátúhù alkauniya au ìràdátúhù aṣẹ́ràíyà gbàmí ọlọ́run afẹ́ nǹkan yóò jẹ́ fífẹ́ sí kí ni o àdámọ́ lé ayé bó ti gbáyé kalẹ̀ a sì fẹ́ nǹkan nígbà míì yóò jẹ́ kí ni o fífẹ́ sí òfin tó jẹ́ pẹ̀sìn gbòrò àgbọ̀yé nígbà tí bá fi parí ọ̀rọ̀ mi rọ́rọ̀ nìí Eh, bí wọ́n pé ọba kéwú dé lẹ́bù kan ni ó lè mọ́ kílẹ̀ẹ̀sì ṣùgbọ́n yóò kílẹ̀ẹ̀sì wa ọlọ́run wá sọ́nà sórọ́tí Yunus pé walau sha'a rabbuka lè lè anna mashiyata Allahi mashi'atan wa iradata Allahi azza wa jal iradatan fífi ọlọ́run méjì náà láti ọlọ́run walau sha'a rabbuka tó bá nígbà tó ṣe pé fífi ọlọ́run ọ̀nà méjì ló pín sí fífẹ́ ẹta alákọ̀ọ́kọ́ wo ní fífẹ́ ti àdámọ́ bọ́lọ́run ṣe gbáyé kalẹ̀ tó sí èèyàn lè máa sayé jàmá ṣùgbọ́n kólòmù ò ní kírùn àìkírun ò ní kéèyàn ó <laughs> ṣùgbọ́n ìrùn pẹ́ nìkan lè máa báyé jàmá má ṣe kọ ìrùn lé ọlọ́run lọ́wọ́ wọ́n lè kọ fùfú àtẹ̀bà àti rẹ́sì àtẹ̀wà kọ́kọ́ ọlọ́run lọ́wọ́ ìyá àti ìrùn rẹ àgbàwẹ̀ rẹ at the same time àjẹ fùfú rẹ àjẹbà rẹ àjàmàlà rẹ àjẹbà rẹ àjẹ ráìsì rẹ kódà àmúmi rẹ gan pẹ̀lú kò sí afẹ́fẹ́ rẹ gan ní ìfẹ́ sí mọ́mọ́lá pè tí yàn lè sọ rú ẹ̀fọ́ torí pé bọ́lọ́n ṣe fẹ́ ká lo ayé nù pé kò sí ìrìn èèyàn kan tí ó máa gbáyé ìlàwàwà yàtájú ìlàháfí àṣíyà àfikún ní bùkátà sáwọn nǹkan ta sọ̀kalẹ̀ ẹlẹ̀ yìí ṣí ìtàn àbá ìtàn ẹfẹ́ ẹkọ̀ lórí ọlọ́run ti fẹ́ kẹ́ máa láyé nù bí bẹ́ẹ̀ bá ni wà láyé ẹ sì sọ ìsìn ìjẹ̀fẹ́ kí n jí gan kò ní wọ́n gbà tí è jí abẹ́bá rẹ̀ èèyàn kẹtẹ́ ń bẹ̀fẹ́ ẹbá kan gbó tó ṣẹlẹ̀ yíò wá tó kẹ máa sún ẹ̀sùn sọ́mọ́ ń sífẹ́ sún sùn fún yẹn orun bí gbàtọwọ́ ọmọdé bí gbàtọwọ́ àgbàlagbà ìbá ní àwọn ọmọ kéèkéé jẹ ní àgbàlagbà máa ń lọ pé orun ní gbàtọwọ́ ọmọdé ẹ̀yin tẹ́ ìgbàgbà pan nabi musa alayhi salatu wassalam wọ́n ló bèèrè lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n wọ́n yẹta ajẹ́bẹ̀ lẹ́ni tí ń surprise pé káífà yẹni látà àkójọka sí iná tó ń wọlá náà o kí ló dé sí ìrẹ́ ọlọ́run èbí tó gbé mọ́tò tọ́kọ̀ pé kọ wá sùn wọ́n lọ́wọ́ bá wá sọ fún mọ́sá pé ẹ̀ẹ́ ọmọ bó ṣe jẹ́ǹsì wọ́n lọ́wọ́ wá ní kí mọ́sá mú ẹ̀yìn kan kan sósì mẹ́yìn yóò gbọ́dọ̀ fọ́ o kó sọ mú dání wọ́n ló wá mú dání nígbàtí ó pẹ́ bóòrùn ṣe kún ànábì Mùsá lọ́nu kí lẹ yóò dìde ẹ̀yìn bá fọ́ mọ́lẹ̀ ẹ̀yìn bọ́lẹ̀ ẹ̀yìn fọ́ ànábì Mùsá wá jí wọ́n lọ́lọ́wọ́ bá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé à kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn tí mo ní ògbọ́dọ̀ fọ́ bóòrùn ṣe fọ́ àwọn olókùn mi <laughs> ẹ̀yìn onílógún ọ tó wáyé pé mi náà bá ń tò gbé mò ń sòun tí mo sì kó gbogbo ilé ayé dání tẹ́wọ̀n pé ayé yìí ti dàrú rọ́bà yín tó dá yín sùn kò gbọ́dọ̀ lójú kò gbọ́dọ̀ tó gbé inú ìròyìn ẹniyẹn so oorun nígbà tọwọ́ ọmọdé nígbà tọwọ́ àgbàlagbà kí lágbà lérò pẹ̀lú ẹ̀ o ní pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ká lo ayé o ní pé kò sí ìrìn ẹni tí ó sẹ́ẹ̀kì yóò máa sùn yóò sì máa jí ẹ́ wọ̀yá àkọlù wọ̀yá ṣírọ́p yóò máa jẹun yóò sì máa fẹ́kí ni o yóò sì máa mú báliyàtà náà fatul ahwa yóò máa fi afẹ́fẹ́ sí mú yóò máa fi síta àgbọ́rọ̀ ah, ah, níye ìyẹn lọ́wọ́ bá ń sọ fún ànábì pé walau sha'a rabbuka la'amana man fil ardi kulluhum jami'an tó bẹ́ẹ̀ lábá bí ọ̀rọ̀ ẹ̀sìn gbà ní kò sí bá bẹ́ẹ̀ ní tó bí dáa tí ò ní ìsinlọ́n àgbọ́mìyé bọ́ọ̀ sí bí ẹnì kan dáa kó wá sáyé kó mọ́ jẹun àbí ẹ̀yàfá ẹjìrí ẹ̀hẹ́n kódà tún gbọ́júwà lọ́dún bàbá wa ń jọun wọn ní kò sádára mọ́sù lágbọ́já bọ́lọ̀ sí fẹ́ ká lo ayé nù bíntà bá jẹ sínú tó bá ti digest ẹ́ wéṣì ẹ̀ ní lómi yóò jáde ní ìgbẹ́ yóò jáde tí ẹ̀kan wà ní ní ìfẹ́ máa yàgbẹ́ mẹ́fẹ́ tọ̀ ah ó fẹ́ kú láyé ń di ẹnu ẹ́ àbí ọ̀bẹ̀ ìdí ènìyàn kan ìsayé bá ń kó gbádùn ayé sọ́lọ́ mi tó ni mo bá gbé ọ̀rọ̀ ẹ̀sìn náà gbà ìṣẹ́ni tó pé bẹ́ẹ̀ tí ọlọ́run sí ànábì fẹ́ jẹ wọ́n ń pa ni láti lè jólùgbè ní ọlọ́run ọba gbọ́ bọ́ bá tráyẹ̀ kò lè ṣeéṣe àwọn tọ́lọ́run bá ládé ládé oríire bá dé ládé oríire náà ládé wọn ó mọ̀ ṣe dédé orí wọn ìlàfi dúpẹ́ fọ́lọ́run ọba ọba Allah subhanahu ètò dé wa ládé yìí adé àpọ́nlé jù sí adé Islam adé kan ni tí ó sáìsì orí ẹni bọ́dì iye àwọn tọ́lọ́run bá ní ó de kan tó kúrò láyé bóyá túwà àpàlẹ́ àbí túwà àbùkù ọlọ́run máa fi ṣe fún gẹ́wà aláyà fara sí ibú ńláńlá ni fíyàn ti gbàtà jẹ́ olùgbọ́lọ́mọ bá gbọ́ olùsìnlọ́m jẹ́ mùsùlùmí tó wá dẹni tí ò ní jẹ́ mọ́ ọlọ́mọ ìsàdánwò fún wa gbogbo nǹkan kọ̀ọ̀kan ló wá máa ní sábàbí ara tí máa ń sábà ṣokùnfà kí ẹ̀dá kí àìmọ̀rírì ẹ̀yẹ gan nígbà téèyàn ò dúpẹ́ orí ìyẹ fọ́lọ́mù títí lọ́wọ́ bá sọ pé la in shakartum la azidannakum wa la in kafartum inna azabi la shadida bí ẹ bá dúpẹ́ eré ní ọlọ́run a mọ̀ sàlékún ẹ̀ fún yín bí wọ́n wá sọ láì dúpẹ́ à ìdọ́lọ́ máa ń ṣe fún yàn náà ní kíní o so bí a bá mọ fálù Islam látara arú ọ̀rọ̀ tí wọ́n ní ká gbéyẹ̀wò lọ́sàn yìí yóò fi ẹsẹ̀ wa rinlẹ̀ sínú ẹ̀sìn náà yóò jálè máa fi ẹ̀sìn náà bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe mú wá lẹ́yìn náà yóò sì jẹ́kọjú ọ̀sìlámù tọ́jọ́ yóò jẹ́ kí ìsìlámù pẹ́ níbi ilé wa nínú ìlú wa lọ́dẹ̀dẹ̀ wa lórílẹ̀-èdè wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ بالإسلام إطلاقان أيها الإخوة بارك الله فينا وفيكم تبنين كمبتين جاء إسلام تامينولوجي ني gbólóhùn ní táà ma ń lò ẹ̀rì gbólóhùn yẹ wá ní ọ̀nà méjì náà la ma ń lò sí eléyìí òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kódà àwọn mí tàà tó pèrà wà láàfáà gan kò yọ́pọ̀lọpọ̀ àwọn àfáà míì a ti sọ̀rọ̀ yìí bí gan rí ẹ̀rìnrìn à ah, ìsìláàmù pín sí méjì o ànílà ọkù bí tọ kẹ́kọ̀ọ́ mà tọ bá kẹ́kọ̀ọ́ jìn lò dáadáa ó pé ìsìláàmù sí ni ó pín sí méjì ẹ̀rì tó bá bá ní nǹkan kan tí ń jẹ́ ìsìláàmù ìsìláàmù ọ̀nà méjì la máa ń gbà ń ni ìsìláàmù ni ààmùn ìsìláàmù gbogbogbò ìsìláàmù kí ìsìláàmù gbogbogbò kí ni túmọ̀ ẹ̀ oná nìyí tí wọ́n ń ṣe bọ̀ látàyè bàbá wa Adam alayhi salatu wassalam awwalu basharin wa abul bashar àkọ́kọ́ èèyàn bàbá gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn báà ní bàbá mi tó sáájú ìsìláàmù tí wọ́n ti bẹ̀rẹ̀ nígbà ìsìláàmù tí gbogbo àwọn yẹn ṣe wọ́n ni wọ́n pè ní kí ni o ìsìláàmù ni àmọ́n ẹ̀rí ìsìláàmù gbogbogbò kí wá ní nínú ìtìyẹn òun náà ni a lè ṣe ìsìláàmù والانكيات للخالق الرازق المدبر الملك المحيي والمميت جل وعلا ẹ̀rì eléyìí òun náà ni kí a sáti juwọ́ lẹ̀ fọ́lọ́m alẹ́ ìsìsìlámù wọlé ń kíyàtì ká sọ̀fúnmẹ́tì ara wa kárẹra wa kalẹ̀ fọ́lọ́m ọba tó ló dá wa tó ń ṣe àrísìkí fún wa tó ń kọ̀ntró àfíẹ́sì ayé wa ọba tó ní ìkápá wa ọba tó rí pò ló fún wa ní sẹ̀mí bí sẹ̀mí ò bá ní símọ́ òun náà ní ọgbà á ó dà kéèyàn parẹ̀ kó lè dára rẹ pa àbídọ́lọ́ balance kò rẹ tó pé wà lọ lókun ṣèwádìí bàfà fún ọba yẹn òun náà náà ń pè ní Islam eléyìí wá ní gbogbo àwọn ànábì ọlọ́run tí ń ṣe látàrí bàbá wa Adam alayhi salatu wa salam tó fi dórí ànábì wa Isa ibn Maryama alayhi salatu wa salam eléyìí wọ́n pè ní islamun aam islamu gbogbogbò ẹ̀rì èyí tí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣe ah so eléyìí ó gbọdọ̀ yé gbogbo àwọn mùsùlùmí ló já sáwà àfá àdán ló yẹ kó kọ́ yé ká lè fi yé àwọn ẹlòmíì ipé kò sójú sí ọlọ́run kan tó wá sí ayé illa wa huwa muslimun àfikójì sí ọlọ́run yẹ máa jẹ́ mùsùlùmí kò sáà nábì ọlọ́run òjì sí ọlọ́run tó wá sáyé kí ó sì islam ṣùgbọ́n islam tó sí ìyẹn náà pè ní islamun àmọ́n islam gbogbogbò tó kó gbogbo wọn sínú lápapọ̀ ẹ̀rì ọmọ ìyá wa kan àgbàlagbà náà ni wọ́n ń gbà ti mákàdé wọ́n wá béèrè mi lọ́wọ́ mi pé ṣe anábì Musa ṣé mùsùlùmí ni kí lẹ́yìn fẹ́ sọ ẹ́ ta ṣe iná ni ẹ ọjọ́ ni ta ṣe iná ni ẹ́ ẹ máa tọ́ra ẹ́ ṣé ni mùsùlùmí ni bọ̀tùsẹ́lù fìlámọ́ta ṣe iná ni wọ́n kí wọ́ta ṣmárà rún wọ́n gbàgbé Ramadan wọ́n kí kírun júmà wọ́n kí wọ́n sámú ẹ́ yàmá ilé yíò máa sọ fún wa pé yìí ah, àṣẹ ìsìlámù lóòtọ́ bàbá ń sọ táǹsọ táǹsọ lẹ́nu ọ̀nà méjì náà la máa ń gbà lòó nílò tàkọ́kọ́ yóò máa jẹ́ ti gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ìsìláàmù làwọn náà ṣe mùsùlùmí náà sì ni wọ́n aṣíwájú wọn sì jẹ́ fún wa lóòótọ́ ṣùgbọ́n ìsìláàmù gbogbogbò ní ti wọn ẹ̀ bẹ́ẹ̀ni tó yẹ lẹ́bìnrin tí kùránì bá ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ṣe kí o a máa jóye wa wípé àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ kí wọ́n o mùsùlùmí ni ni wọ́n bàbá wọn sóràtù Yunus Quran chapter 10 72 sọ ẹ́ nípa Ànábì wa Nuh alayhi salatu wassalam ẹ̀rí nígbàtí Nuh tó fún àwọn èèyàn rẹ̀ Ànábì wa Nuh táwọn èèyàn ń orílẹ̀ sóra kan lọ́lọ́n fún jama kí ni annabi nóhù kí ni tí ó sọ fáwọn èèyàn rẹ̀ ó ní wa umiritu an akuna minal muslimin ọlọ́run pa mí láṣẹ kí n jẹ́ kan ní àwọn mùsùlùmí that is nínú àwọn tí ó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́run tí ò ní máa ṣe yanga pẹ̀lọ́lọ́run tí ó sì ní máa ṣẹbọ pẹ̀lọ́lọ́run tí ò ní máa mórogún pẹ̀lọ́lọ́run tẹ́rìgbọ́jọ́ sùlámù ti pẹ́ ẹ̀mọ́ bá mi ká lọ jẹ̀wọ́n àlàfo distance tó wà láàrin ànábì Nuhu àti bàbá wa ádámà 1000 years ni ọgọ́rùn ọdún mẹ́wàá kama kọ́lá lè imam abdullahi ibn abbas ni ọgọ́rùn ọdún mẹ́wàá ni ẹ̀rí pé Nuhu súnmọ́ bàbá ńlá bàbá wa ádámà bẹ́ẹ̀dà rú ẹ̀kọ́ ẹwọ́ àtìgbà tí Nuhu ti ń sọ pọ́lọ́ ń pa ńláṣẹ kó jọ kan nínú àwọn awo nínú àwọn mùsùlùmí wa pé gbogbo ànábì òun náà ni islam gbogbogbò bí a bá tó wà nábì wa yaqub alayhi salatu wassalam yaqub yìí ni ẹni jíjìn nínú àwọn nábì ọlọ́mọ ọba ni òun náà làwọn olóyìnbó gbé jákọ́bù tó ń lọ bí àbí ọlọ́bẹ́ jama ẹ̀yìn ilé ìbò yaqub ọmọ bíbí inú ishaq ishaq yìí yẹn isaaki ishaq yìí ojúmọ́ bíbí inú Ibrahim ọba wá dálẹ̀ wá fún pé lẹ́yìn ọba ti ẹ̀wà máa wọn méjèèjì délẹ̀ délẹ̀ dáadáa dé kò yẹ bí kéèyàn máa nàbí Ibrahim Ibrahim wá jẹ́ bàbá ń bàbá rẹ̀ tó náà jẹ́ ọ̀rẹ́ ayò ọlọ́run Yakubu yìí o náà ni wọ́n pè ní kí ni o Israel Israel that is Abdullah ẹrú ọlọ́run anábí Yakubu o náà ni wọ́n pè ní Israel so sí kùránì máa ń sọ fún pé yá bà ní israel mo pé ẹ̀yin ọmọ israeli that is ẹ̀yin ọmọ ọmọ ọmọ ọmọ yakubu tí yakubu bàbá yìí náà di ọmọ fún isiaku tí isiaku bàbá rẹ̀ náà di ọmọ fún ibrahim ọlọ́wọ́ wá ń sọ fún wọn ní suratul baqara quran chapter 2 verse 132 sí 133 tí ń sọ àsọsílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ nígbàtí ọjọ́ ọkú súnmọ́ anábí yakubu ń sọ àsọsílẹ̀ fáwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ lágbèlè ọmọ israeli nígbàtí ẹ̀rẹ́ nìkan nínú ìjòkó wáyìí tó lè dákọ kan ní ọmọ rẹ̀ fún wa àbí méjì ọya ọ̀sọ́mi náà fọ́dọ̀d ẹ́ ẹ̀sọ̀rọ̀ sókè bí ọkùnrin láìsí obìnrin anabi yusuf barakallahu fikum ẹ̀sìn bó ṣe anabi yusuf ń bẹ nú ọmọ rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀ bá ń sọ yìí inú àwọn ọmọ rẹ̀ tí pè náà yusufu náà jẹ́ kan nù inú wọn náà ní inú wọn náà wà náà ọmọ ìyá àwọn ọmọ bàbá wọn mẹ́wàá tó kù tí kùránì máa ń yusuf ọlọ́wọ́ bá sọ

ìsìláàmù wa ànábì kan ló mú ìsìláàmù wa àwọn èèyàn ti ń ṣe ìsìláàmù káàmù nẹ́bi tó dáyé ẹ̀gbọ́n mi yé sọ́dọ̀ mi ń kílẹ̀ ṣùgbọ́n ìsìláàmù tán ṣe yẹ là ń pè ní ìsìláàmù gbogbogbò so yakubu wa ń sọ fún ọmọ rẹ̀ pé ni yusufu wà nínú ọmọ yìí ni bìnìyàmínú wà àtàwọn míì tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ìnàlọ́ọ̀gá sọ́fọ̀ ọlọ́run ọba ti ṣẹ̀ta ẹ̀sìn fún yín aláàtàmù túnà ìlà wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú o àfikẹ́ kú sípò mùsùlùmí bàbá náà tó wá tẹ̀síwájú ó ní àmkóntò ṣùwádà ọlọ́run ọba ní àmkóntò ṣùwádà idh hadara yaqub al-maut idh hadara yaqub al-maut ọlọ́run ní sójú nígbàtí annabi yakubu gbàlejò okú tí màlẹ́kà kú tásìkò okú súnmọ́ fún annabi yakubu ẹ́ ìfẹ̀kọ́lá libani nígbàtí yakubu wá ń sọ fáwọn ọmọ rẹ̀ ẹ̀rí bá ń sọ fún apẹ́lú àwọn ọmọ rẹ̀ tí ń sọ fún jọ́nà yusufu jẹ́ kan náà mẹ́rin ya mẹ́rin jẹ́ kan náà sanwó ya tẹ́mi bàbá yín bá papòdà mo lọ sí bí àgbáre kí lẹ́ máa sìn lẹ́sìn tí ìbá sí láyé máa gẹ́gẹ́ bí bàbá dáadáa ó yẹ kéèyàn wọn sọ fọ́ mẹ́ kéèyàn wọn pè wọ́n gúnlẹ̀ dáadáa kí lẹ́ máa sìn tí làwọn ọmọ yìí sọ kọ́ọ̀lù ọlọ́run àwọn ọmọ náà dá bàbá wọn lóhùn wípé sí wa ìlàáhà bẹ́ẹ̀ sì ni ọba tí àwọn bàbá rẹ tí wọ́n ń sìn òun náà ni àwa náà ó máa sìn ọba tí ẹ tó sìn tó ikú làwa náà ó máa sìn ọba yẹn náà ni àwọn bàbá rẹ náà sìn níwọ̀n náà fi ń sìn èyí tí gbogbo wọn wá sìn ní làwa náà ó máa sìn ẹ̀rì ọba Ibrahim tí í ṣe bàbá bàbá rẹ̀ ọba Ismail tí í ṣe kí ni o ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ ọmọ bàbá bàbá rẹ̀ àgbọ́rọ̀ mi torí Ismail àti Ishaq ìyá ò pa wọ́n pọ̀ ṣùgbọ́n bàbá pa wọ́n pọ̀ gbogbo wọn náà pátá kú lónìí nínú sọ́ọ̀lẹ̀hìn olórí ilé gbogbo wọn àmọ́ tí àkúbù bí wọ́n tó yé bàbá wọn tí bàbá wọn tó papòdà wípé ọba tí Ibrahim bàbá ńlá bàbá rẹ̀ sìn tó ekú tí wọn náà sìn tó fẹ́ fi kú yìí tó ekú náà ní Ismail tí í ṣe kí ni ọba kan bàbá ìwọ Yakub àti Ishaq tó jẹ́ bàbá tiẹ̀ dandan direct ọba tí gbogbo wọ́n sìn òun náà làwa náà mọ́ sìn ilahan wahidan ọba táwa ń sọ yìí torí pé àwọn ọba ńlẹ̀ Yorùbá wọ́n ní àìsọ̀rọ̀ yànrà ló pa baálẹ̀ kí ni o baálẹ̀ ilé ni wọ́n sì làákà ìjọ tí wọ́n ń sọ̀rọ̀ torí pé ni kẹ́yìn ọmọ bá sí ní gbọ́ àmọ́ yí wọ́n yán dáadáa ó dàbí baálẹ̀ ajẹ kókóró wọ́n ni bá lẹ̀ tún sí sínú odó àwọn ọmọ gún ẹ̀rì wọ́n gún sínú odó ìkókóró bá lẹ̀ jù sẹ́nu báyìí wọ́n gbódó sí lẹ́nu sírèsì ni ẹ̀yọ́ yìí nǹkan ṣe yìí ni àjọ sọ fún wa láńṣe ẹni gbogbo bí ẹ bá jù sí sí ni kéwọn ká mọ́ gún yàtọ̀ sí ọba Ismail tún yàtọ̀ sí ọba Isiaq náà ìlàhán wàhídánì olùjọ́sìn fún kan náà ni èyí tí Ibrahim sì ti kú òun náà ni Ismail ọmọ rẹ̀ sì ti kú òun náà ni ìsìákù ọmọ rẹ̀ sì ti kú ìsìákù ìlú wájẹ́ bàbá fún Yakubu ẹ́ iná wà níwọ̀ Yakubu náà sì sọ fẹ́ fi kú yìí gbogbo wọn ọlọ́pàá ọba tí gbogbo wọn sìn ńláwa ní ó máa sìn bí rẹ̀ bá bá wa bọ́ ọba sí láyé máa wà nahnu ọba tí gbogbo wọn wá ń sìn yìí àwọn ó jẹ́ mùsùlùmí fún àwọn ọmọ tí Yakubu bínú wọ́n láwọn ọmọ jẹ́ mùsùlùmí fún ọlọ́run àti ìsìláàmù ti ń bẹ síwájú ká nàbì tó dé ṣùgbọ́n wà ń jó yé ní pé ìsìláàmù ti ń bẹ síwájú ká nàbì tó dé ní ìsìláàmù gbogbogbò ni ìsìláàmù gbogbogbò ni irú ẹ̀ náà ló wá ṣẹlẹ̀ nígbàtá nàbì Musa náà dé ẹ̀rí pé Musa jọ fúnra rẹ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ Yakubu lò náà inú ọmọ israeli ló náà bàbá ìdígbọ́ israeli kò sẹ́ni tí ń jẹ́ israeli yakubu ní jẹ́ bẹ́ẹ̀ kí sì ní túnmọ̀ israeli israel abdullah isra abdu hel allah torí ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí wá nílẹ̀ yìí àti mbòmí ní burkina faso àti togo náà wọ́n ṣe hélè lórí ẹ̀ kálùkù máa ń wí tí wọ́n ń wí ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tún mẹ́ àgbọ́dọ̀ ní hélè èdè kan ní tí wọ́n fi máa ń pe ọlọ́run ẹ̀rìn ṣùgbọ́n Israfil ẹ́ Jibrahil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Jibrahil àti Jibril Mikahil Rabbi Michael Mikahil Hil Hil tẹ́rin ní Allah ní jẹ́ bẹ́ẹ̀ nú èdè ah, ọlọ́gbọ́jà ẹ̀mọ̀ kan pa wá kó gbé wa ní ọlá máa ó ní ya qaumi Mùsá ni mo pè ẹ̀yin èèyàn mi ní àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ́mọ rán ànábì Mùsá sí ah jàmá ànábì tọ́lọ́ rán sáyé inú àwọn ọmọ Ísírẹ́lì ló ti pọ̀jù but mo fẹ́ kẹ́nìkan sọ èyí tó jẹ́ ọ̀gá gbogbo wọn nínú àwọn ànábì ọlọ́mọba yẹn ànábì tọ́lọ́ rán sáwọn ọmọ Ísírẹ́lì wọ́n pọ̀ débi pé ṣùgbọ́n èyí tó jọ́ga gbogbo wọn ẹnìkan náà ni adéòdàpọ̀ ẹ̀fún wa náà nígbọ́ náà ilẹ̀ yìí sọ Ìsá ibn Maryam ẹ̀hẹ́ Ìsá ẹ̀hẹ́ ẹ̀hẹ́ Muhammad Muhammad wabu àfọmọ Israeli ẹ̀hẹ́ náà Ìsá Allahu Akbar ẹgbìyànjú ṣùgbọ́n tí wọ́n gbà náà wa onáàlá ọmọ ìyá wa tí wọ́n ní ànábì Mùsá kò sí òjíṣẹ́ ọlọ́run tó sọ́rọ̀ǹgì tó tà ànábì Mùsá ẹnu gbogbo ọmọ Israẹli ẹni fún ìdúbà bálaba bá rẹ̀ tí wọ́n ti lọ ah, ẹ̀gbọ́n mi yé jàmá inú ọmọ tí Ibrahim bí oní ìṣẹ́ àti ìṣẹ́ àdúró bí Yakubu Yakubu ló ń jẹ́ Israẹli àwọn ọmọdọ́mọ rẹ̀ ara wọn ni Mùsá ti jáde ara wọn ni Isa ti jáde ara wọn ni ara wọn ni ara wọn ni tó pọ̀ tí ò ló ń kà ìgbọ́ngbò dáyé ó ju gbogbo everybody lọ nínú ànábì kódà ó ju bàbá bàbá wọn tó jẹ́ Ísírẹ́lì gangan táwọn sí Yakubu lọ ipò Musa sọ́rọ̀ǹgì ju ipò Yakubu lọ ó sọ́rọ̀ǹgì ju ipò bàbá tó bí Yakubu lọ táwọn sí Isiaq ah, ẹ̀rí bí èyàn ti bímọ tó ju bàbá lọ bẹ́ẹ̀ni Musa ló sọ́rọ̀ǹgì ju ní gbogbo ànábì ọmọ Ísírẹ́lì wa kitabuhu alladhi anzalahu Allahu azza wa jalla yani ilayhi ìwé bá sọ kalẹ̀ fún táwọn sí at-Tawra hiya ummu kutubul israhiliya òun ló sọ́rọ̀ǹgì jù nínú gbogbo ìwé tọ́lọ̀ fún ọmọ Israeli kò sí ìwé tó tó táwọ́rà nínú ìwé tọ́lọ̀ fún ọmọ Israeli so anabi Musa kì í ṣe <laughs> ẹni jẹjẹ anabi ọlọ́ni ogun anabi Musa anabi Isa ni wọ́n bẹ̀ lẹ́yìn Musa ah ọlọ́n kẹ́ Musa púpọ̀ ẹ̀ẹ́bẹ́ òjọ́bẹ́ òjọ́bẹ́ ẹ̀ẹ́bẹ́ bá wọnú Kùránì látòkè kanlẹ̀ kò sáà nẹ́bì tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ tó dàbí ànẹ́bì Musa gbọ́ọ̀lọ́ wọn dárúkọ ànẹ́bì kan nú Kùránì ẹ̀ẹ́lẹ́rí kókọ̀ rẹ̀ tó ànẹ́bì Musa àgbọ́rọ̀ ah, ah, bí ni ó sọ pé ń lọ gá gbogbo àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jù lọ nípò ṣùgbọ́n láàrin àwọn ọmọ Israẹli kò sá ànábì tó tó ànábì Musa abadan Musa wá ń sọ fáwọn èèyàn pé eh, ọba yìí náà ni ẹ gbára lé ẹ gbára lé nǹkan míì ẹ má gbára lé agbára yín ẹ má gbára lé oògùn ẹ má gbára lé oṣù ẹ má gbára lẹ́bọ ẹ má gbára lé nǹkan ẹ má gbára lómi ẹ má gbára lódò kódà ẹ má gbára lé màláìkà kódà ẹ má gbára ládàbí ọlọ́run ọ̀tán àbí ọ̀tán èdè máa gbéra lé kíní òkú kan ní ọ̀sàárè àbẹ́ máa ẹ ọlọ́nìkan lamagbára lè arábì musa wá parí ọ̀rọ̀ rẹ̀ ní nkúntún mùsùlùmí tó bá ikú ẹ̀yìn ọmọ ìsirẹ́lì tí ń bá sọ̀rọ̀ yìí ẹ bá gbára nílé mùsùlùmí lóòótọ́ ẹ bá gbára lé nǹkan kan àfọlọ́ ẹ̀yìn àti ọmọ ìsirẹ́lì jẹ́ torí náà mùsùlùmí ni ni wọ́n tó ìsìláàmù ti wọ ọjọ́ ẹ̀rì Islamu gbogbogbò bó ṣe wá wà lọ́nà yẹ tàbáníyà máa kó àyà wà nínú kùránì tí ń sọ fún wa pé wọ́n ti ń ṣe ìsìláàmù ń bọ̀ látojú ayé bàbá wa ádámà ni títí tó fi wá dórí ànábì wa Ìsá ibn Maryam ìsìláàmù gbogbogbò yìí náà ni wọ́n ń ṣe tó fi dásùkò ànábì wa Ìsá ibn Maryam mùsùlùmí lò náà àyà kùránì pọ̀ rẹpẹtẹ palimọ̀ mọ́wà mélòó la fẹ́ sọ ẹ̀ eléyìí jẹ́ ọ̀nà àkọ́kọ́ tá a máa ń gbà lo Islam ọ̀nà ẹlẹ́kejì tá a ń gbà lo Islam òun náà ni ìtìláàkù ní khas tàbá sọ pé nǹkan kan bẹ̀tí ń jẹ́ Islam yóò já pé ọ̀nà tá a fẹ́ gbà lóyìí ọ̀nà tó wà special ni àti Islam tó wà special ẹ́ tó wà special yẹn ó bẹ̀rẹ̀ látorí annabiwa Muhammad sallallahu alaihi wasallam òun láàmọ́ mẹ́ntẹ́ǹ tí títà yóò fi parẹ́ ìgbójẹ́ ìsìláàmù gbogbo yẹn ó ti hẹ́ǹd látúgbọ̀ ọlọ́run ti gbá nẹ́bì dìde látara nẹ́bì wa mú Ìsá ibn Maryam òun ló pin àwọn ànẹ́bì ọlọ́run tí wọ́n ṣe ìsìláàmù gbogbogbò ànẹ́bì wa ní ẹ àkọ́kọ́ ànẹ́bì ọlọ́run òun náà sì ní gbẹ̀yìn ànẹ́bì ọlọ́run tó ṣe ìsìláàmù tó wà special ah, ẹ̀gbọ́rọ̀ mi yé ń communicate dáadáa báyìí اي اينو مالي في اخر سوره الانعام تو سند اوف كينيو شابتر سيمون اصلا شابتر 6 ايوه قران شابتر 6 فاس 162 كل لو باصوا فان النبي قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين اول المسلمين ايوه ọlọ́mẹ́ká nẹ́bí sọ fún wa ipé sọ fún wọn èrè ànẹ́bí pé ìran tẹ́ rí tí mò ń kí ẹran tẹ́ rí tí mò ń pa àbí ṣe ájìdẹ́ rí tí mò ń ṣe àti gbogbo pẹ́pẹ́ fúrù mi tí mò ń ṣe ìṣẹ̀mí ayé mi àti òkú mi mo dìpó ti ẹ̀kọ́lọ́n kó ma jẹ́jọ sí fọ́lọ́n wàbí káàlíkà òmérìtù bọ́lọ̀n ṣe ní kí lu ayé nìyẹn ó sì paní látẹnu kí gbogbo tí mọ̀ sí láyé pátá kó ma jẹ́jọ sí wàá náà èmi mọ̀ mọ̀ sáà nẹ́bí làkọ́kọ́ Musulmi, ó yẹ dáhùn ẹ́ ẹgbọ́n sáà nẹ́bí làkọ́kọ́ mùsùlùmí so bẹ́yẹn bá láà nẹ́bí làkọ́kọ́ mùsùlùmí jàmá yóò sì gbà fáà nẹ́bí adámọ́ kèzèrí torí mi rò pẹ́ nìkan sáyé ẹ̀dá kan sáyé rí bìfọ́ adámọ́ léèyàn so àgbà adámọ́ ń kéfèrí ah, ah gbọ́rọ̀ mi yé jàmáà pọ̀ bí i àbá sì ní tí ọlọ́run sọ nípa ànábì nínú kíní o ngọ́lọ̀ nípa ànábì sọ nínú sọ́lọ́tù àní àmù yìí ẹ́ pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ eléri búlò náà ah, bó láti wá ṣe sí báyìí tẹ́yìn ó fi là ìmọ̀ náà ní mọ́ ńlá ni ìyẹ́ láti mọ́ ń fara balẹ̀ kẹ́kọ̀ọ́ àgbọ́rọ̀ ah, mi yé ah, torí ń gbàtà mẹ́rin bá ní wà ní awwalul muslimin ilẹ̀ èmi làkọ́kọ́ mùsùlùmí ẹ̀yẹ́ ìṣẹ́lá ti ọlọ́run ti dáyé tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ọ̀tá ti dákọ sáájú ni wọn ò ní máa jẹ́ mùsùlùmí mọ̀ because àwọn sáájú rẹ̀ dáyé tó wáyé tó wọ́n pèrè ní àkọ́kọ́ mùsùlùmí wáyé tó ń fẹ́ fi pèrè lákọ́kọ́ mùsùlùmí nígbà fi pé Ádámù sáájú ẹ̀ dáyé ẹ́ ìdìrísù sáájú ẹ̀ dáyé Nóhù sáájú ẹ̀ dáyé Húdù sáájú ẹ̀ dáyé Ibrahim sáájú ẹ̀ dáyé Ismail sáájú ẹ̀ dáyé gbogbo wọn sáájú ẹ̀ mẹ́rin láfẹ́kà bẹ́ẹ̀ bá ti a mọ̀ rárá ẹ̀ mímọ̀ bí kíní o 24 nínú àwọn ànábì ọlọ́ntọ́lọ́ mẹ́sàn ní alukur'an tí wọ́n sáájú ànábì wa Muhammad ayé sọ àwọn èyí ṣe mùsùlùmí ọ̀rọ̀ dàbí ìgbà tí ọba ọmọ sọ fún bàbá pé alúkọ́ mú mi ayé náà àwọn méjèèjì àtọ́mọ ní èmi ni sáàgbọ́ mi yé jàmá ìsọkúsọ ti wọnú ọ̀rọ̀ yẹn ìgbọ́n wọn bí wa bẹ́ẹ̀ ní gánà kúlà nẹ́bí sọ̀sọ̀kúsọ̀ àrà padà kùránì ẹ́ ó ti fẹ́ mọ́ kọntradíìtì ara wọn tí bẹ́ẹ̀ ni a rẹ̀ fọ́ ẹ̀yìn ẹ̀rí gbogbo ayé àbá kàkà lẹ́lẹ̀ rẹ̀ kan wà ó mérí tú àmì àkúnnà mílẹ̀ mùsùlùmí nínà nígbà tí nàbì núhù sọ gbọdọ̀ kú láyé nu bí ọlọ́run pa mí láti ṣe mọ ọjọ́ kan núhù mùsùlùmí iná núhù àti Muhammad à ń kọ́ dáyé ṣe tọ́lọ́ ń dẹ̀pa núhù láti ẹ̀yẹn ṣé bẹ́ẹ̀ ló ń jẹ́ lóòótọ́ àbí èṣe bẹ́ẹ̀ ó yẹ ká wádìí tó bá wá rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kẹ́nu ànábì gbà kó làkọ́kọ́ mùsùlùmí àní gbogbo ẹ̀ ló lọ kò takora wọn ẹ̀kọ́ ní ká lọ gbọ́ àgbọ́yé ní ká fi kágbọ́yé ìmọ̀ ní ká fi kúmà ìdínú sọ ń jọ bí bó ti sọ ní bẹ́ẹ̀ náà lórí ọlọ́run ṣe ní mùsùlùmí ẹgẹ́ bá ṣàlàyé fún wa ó ní ká sì kọ́ gbogbo ànẹ́bí adámọ́ làkọ́kọ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn làkọ́kọ́ mùsùlùmí nínú kí ni o ìsìláàmù na àmún ìsìláàmù gbogbogbò táwọn ànẹ́bí follow by àwọn tó bá tẹ̀lé tó bá tẹ̀lé tó bá tẹ̀lé tó bá tẹ̀lé ṣùgbọ́n gbọ́dọ̀ awwalul muslimina èmi làkọ́kọ́ mùsùlùmí ànábì ò já yópa ó sì máa ń tó sọ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sí dédé kí ni túmọ̀ ẹ̀ òun náà ni pé nínú ìsìláàmù tó wà spẹ́ṣíà yìí èmi ni nọmba wán lálọ́sàájú ànábì sí ló sọ ẹ sọ fún wa kò sí tó wà náà awwalul muslimina tá ànábì sọ ń bì ní nínú ìsìláàmù tó wà spẹ́ṣíà ni ìsìláàmù tí ààrẹ tí gbogbo èròjà pé sínú ẹ̀ <laughs> àgbọ́miyé ìsìláàmù tí gbogbo èròjà pé sínú ẹ̀ ìsìláàmù tó perfect èyí tí gbogbo àwọn ànábì ọlọ́run bá ti ṣe ṣáájú ní iṣẹ́ ò tí ì pé kò dé ògóngó àti ìmọ̀lé parí ó sì kó àwọn bíbí kan bẹ̀ tó yẹ ká fi blọ́ọ̀kù kọ́fà láti lè wá fi àwọn èèyàn pàṣẹ parí ilé wá bá wa sílé wá bá wa yọ ìyẹn lọ́lọ́run wá pàmìlẹ́bí sallallahu alaihi wasallam lọ́wọ́ fi ṣe lórí ọ̀sìkítà bá ń sọ pé nǹkan kan bẹ tí ń jẹ́ Islam lábò ìtìlàfán ọ̀nà méjìlá máa ń gbà lò nínú ká generalize ẹ̀ àti ká ti kíni ká specialize ẹ̀ Islam tó wà special òun náà náà máa yáwá fẹ́ ká sọ̀rọ̀ lé lórílẹ̀ ni gbogbo ìdé mi ń sọ fún yín látàárọ̀ ní ìbára tí wọ́n muqaddima ọ̀rọ̀ ìsíwájú lẹ̀ ṣe ń gbọ́yìn sọ́rọ̀ tí mo sọ kílẹ̀ ayọ́ àti ìbọ̀sínú ọ̀rọ̀ gangan wọ́n ni a kọ́ tí ń jẹ́ kí ni o mahasin al-islam islam tó wá wà special yẹn òun náà ni wọ́n fẹ́ ká sí kí ni o òun náà ni wọ́n fẹ́ kí a gbéyẹ̀wò ẹ̀rì èyí ó wà special tó ti bẹ̀rẹ̀ látorí annabi muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam ẹ̀rì èyí ó fi wà special tààfin sọ wípé islamu kan wà special ìkan wà general ìyẹn náà ni wọ́n fẹ́ ká gbé yẹ̀wò àtàwọn dáadáa tí ń bẹ́ẹ̀ ìyẹn náà lè fi pẹ̀lú yìí ṣe ẹ̀rí ìyẹn náà sì lọ́wọ́ bá fi àǹfààní ẹ̀ sílẹ̀ títí tá yóò fi parẹ́ ọlọ́wọ̀n ní gbá ìsìlámù mẹ́ lọ́wọ́ ẹ̀dá àfi tó wà special yìí láti jọ tọ́lọ̀ ni títí tá yóò fi parẹ́ ìyẹn ni òfin sáyè fẹ́ nìkan kó ní mo lè sẹ̀lẹ́kì náà tó sáájú ẹ̀kí ń tẹ̀lé wọn ní ní problem tí mo lè tẹ̀lé Musa a ní kò sí wàhálà ṣùgbọ́n lọ́wọ́ èèwọ̀ àti kọ́ tẹ̀lé Muhammad àti pé bọ́lẹ̀ ti rí lẹ́yìn kó máa borí lálẹ̀ nísìn tí ó máa sọ pófin Jonathan ló ń fẹ́ lù yóò rà sẹ́wọ̀n ni ó sì jẹ́ ìbàbá tí ń bẹ́ńtà yìí bàbá òláṣà bàbá òláṣà ilé ọba bọ́ sọ́wọ́ ọmọ pé àṣà pọ̀ nílẹ̀ wọ́n tún bù fún wọ́n bù fún wọ́n kó sọ́wọ́ ọmọ pé ọba ní àṣà kí ló kára bá pẹ̀lú pé tọ́tù kan sọ̀rọ̀ ni ẹmọ́ ni ma bó jábábá ma bó jábábá ma bó jábábá ni ẹ̀sìn yìí ni ẹmọ̀ pé ọba jábábá wọ́n jẹ́ kọ́wọ́ òfin wọ́ ọmọ bí bàbá ṣe jẹ́ làrẹ́kì Muhammadu Buhari tàná òun náà ni Buhari dè ní ọlọ́ba ní tẹ̀lú gbogbo fẹ́mi gbogbo wà ní fún wọn lálàáfíà kálàáfíà wà ní jẹ́ kí wọ́n rí lùyìn kí wọ́n kó wa débi tó lápẹẹrẹ èyí àwọn ìgbà wílẹ̀ ẹ̀kọ́ tí islamu kọ́ wa òun ní kásàdúwà fáwọn olórí wa àwọn ànábì ọlọ́mọba tí wọ́n ti lọ islamu gbogbogbò làwọn ṣe èyí tó wà special ọlọ́m béèrè láti jọ ọlọ́m tó bá ànábì dìde ìyẹn náà sì ni ó máa fẹ́ gbà lọ́wọ́ ẹni bọ́dì táyé ó fi parẹ́ tí àbá ní títí jọ ìyẹn lòun ó perfect ọlọ́run parí gbogbo dáadáa sílẹ̀ wọ́n wà náà rí ọlọ́wọ́ bá tí wọ́n ti lọ ní àtọ́lọ́n gbélé wọn lọ́wọ́ kò complete kò complete ṣùgbọ́n nígbà tí ó dorí ànábì sallallahu alaihi wasallam ntọ́lọ́n gbélé ànábì lọ́wọ́ náà fi complete rẹ̀ kò sí ń tẹ́ ń wá tẹ́rí lọ́dọ̀ ànábì ọlọ́run ọba kan tó ti lọ tẹ́ tó jẹ́ dáadáa o tẹ́ẹ̀ ní ríru dáadáa rin nílọ̀kú méjì lọ́dọ̀ ànábì ẹ̀wọ́n wá pọ́fẹ́tì jùlọ méjèèjì ẹ sọ̀rọ̀ jama ẹ̀gbọ́mìyé mọ́ ẹ̀tọ̀dọ̀ ànábì ni ìyẹn ló fa tí a lè Imam Abul Abbas Ibn Taymiyyah rahmatullahi alayhi ọlọ́mbáni fọ́nù kẹba bánàm wọ́n ti kúrò láyé ń se lọ bí ọgbọ́n ni bọ́n Isa Musa bil jalali بالجمال بعث موسى بالجلال وبعث عيسى بالجلال وبعث محمد صلى الله عليه وسلم بالكمال ọlọ́run ọba gbé Ìsá dìde ìdọ́lọ́n fi rán Ìsá ọlọ́run gbé Músá dìde ìdọ́lọ́n fi rán Músá tó ga jù nínú òròyìn tí ń bẹ nínú iṣẹ́ Músá òun ni aljalalu ń pè ní aljalalu gbáǹkọ gbáǹkọ gbáǹkọ tó strong tó strong ẹgbọ́rọ̀ mi yé ní ẹ̀là àwọn akiri yóò dé bá ń lẹ̀ ní ìsinmi tàbá sọ pé mọ́sá sọ nínú díta olómi wá ní à ó testament yẹn ti hóòdì kò hóòdì wọn fẹ́ lò ní torípó lé àgbọ́mi yé torí pé àwọn tọ́lọ̀ ń gbé mọ́sá dìde lọ́dọ̀ wọn àwọn náà lé wọ́n yáyà fún Ah, ẹ̀gbọ́n mi yé báyìí àwọn tí ó mọ̀ sọ fún mọ́lára ìpé agbọ́n tó sọ ànígbà ni òsẹ̀mí iná wà àfọ́ iná kílọ́lọ́lọ́n sọ fún ẹ pé kọ́ sọ fún wa tó bá ká fún wa táwọn àti gbọ́ ṣùgbọ́n <laughs> <laughs> àwọn ọ̀nà sẹ̀mí iná wà ìdíyàbò anta أنت وربك faqatila inna huna qa'idun àwọn tí ó máa sọ fún wọn sáà bá dójú ogun wọn ní sọmọ́kọ́ tó kú ń léò wọ́n wá dé dájí ọ̀nà wọ́n wà ní mọ́sá lọ sógun ìwọ́ àtọ́bá tó rẹ̀ iṣẹ́ ẹjọ́ lè jagun tẹ bá fún ènì ẹwà bá wà ní kára jòkó sí jẹ́rẹ́ ó lè díẹ̀ fún wàbọ́n ìsà ìsà dé beljaman ṣùgbọ́n bàbá nẹ́bí ìsà dé in tó ga jù nínú ìròyìn tí ẹ̀ oná ni aljaman dé kárọ̀ fún yàn ẹ̀ẹ̀ká níwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàn àtẹ́kùbẹ̀ rẹ̀ ni àwọn pásọ ọmọ ń kà sáwọn ọmọ wọn létí àtàwọn ọmọ lẹ́yìn wọn wọn Confirm lóòtọ́ bá mẹ́rin yìí sábẹ̀ ṣe rí nìyẹn ó rọ̀ ó rọ̀ bí ìrọ̀ yẹn náà ló fi tírénì wọn ó tẹ̀lé agbọ́pọ̀lọpọ̀ tí wọ́n náà ń tẹ̀lé lé ní wọ́n rọ́ ìní ìlójú kí ni ó lè tòkúta lọ وبعث محمد صلى الله عليه وسلم بالكمال èyí tó wá dájú nínú tọ́lọ́n fi gbá náàbì dìde òun náà ni perfection kí nǹkan pé pérépéré kó mọ̀ sí dáadáa kan tẹ́ẹ̀rí lára náàbì ọlọ́run tó ti lọ àti kẹ́ rí dọ́bù dáadáa ní lára Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó torí ẹ mọ́gbàtàn jẹ́ o ibi gbọ́dà rẹ bá wọnú bíbélì agbọ́pé wọ́n ni wọ́n tí ìrùn ga pẹ̀lú tó bá ṣe pẹ́rù òun tí wọ́n kí nù bíbélì lọ́bá fẹ́ máa kí lásìkò yìí jama ọba kí fún 1000 years ọlọ́run jù ọ sí náà ni yàwá gbé wọn sí òkè á fi orí wọn kalẹ̀ á gbé olúwa tó bí ìrántá náà nù no abadan gbogbo ànábì ọlọ́run ló kírun lóòótọ́ tí wọ́n gbogbo orun táwọn yẹn kí before kánàbí tó dé <laughs> bí áàfù sẹ́ni kọ̀m̀píẹ̀ sí ọ̀nà tọ́lọ́wọ́ bá gbà gbé ìrún gbà fún nàbí wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ó ma gbọ́ táwọn afọ́fà وواجبات الصلاة وسنن الصلاة ومستعبات الصلاة ومكروهات الصلاة أتباع ذلك ilé ìlórí gúnrún ilé ìlọ́rọ̀ yanrún ilé ìrìntafẹ́ núurún kẹ́lẹ́kan núurún kò sí ànú gbogbo àwọn tí wọ́n ti sáájú bọ́lẹ́ ti ara perfection ànábìnù bẹ̀wò nú àwẹ̀ ẹ̀rì perfection nínú ẹ̀ bẹ̀wò nú sàkà rẹ̀ yíyọ ẹ̀rì perfection nínú ẹ̀ bẹ̀wò gbogbo nǹkan kódà lérí ọ̀rọ̀ gbàgbọ́ so uh, Islam èyí tí ọlọ́run ọba fẹ́ràn nábì uh, tó wà special name òun náà ni ọmọ ìyá wa ni wọ́n fẹ́ kí a gbéyẹ̀wò uh, ní àsálẹ̀ yìí Allah subhanahu wa ta'ala kó mọ́sálá ìṣẹ́kẹ́ ni kọmọ́sọláì gbà ní ìjọsìn fún wa tí a bá wò wò àkọ́kọ́ gbogbo ànábí ọlọ́run ọba tọ́lọ́run ọba ti rán síwájú ọlọ́run ọba máa rán wọn sí àwọn regionals àwọn regions àwọn àdúgbò kan sádúgbò kan ìlú kan sí ìlú kan ìran kan ọ̀rọ̀bá ń gbọ́rọ̀ ní ẹnu tí ó fi ń yé wa pé ìsìláàmù tánàbí mú wá wà special kò sáà nẹ́bì tí ó ti lọ ní àsìkò ìpọ́lọ̀wọ́ ran sáwọn èèyàn rẹ̀ ní yẹni kùránì ma ń wí fún abẹ́ oní suratul A'raf Quran chapter 6 uh, 7 Quran chapter 7 verse 65 verse 73 uh, verse 85 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni wa ila Adin akáhùn ọlọ́run rán sí àwọn Adi ọmọ ìyá wọn húdù húdù láàrán sí wọn ẹ̀rì bákanáà ọlọ́ni wa ila Samuda akhahum salihun ọlọ́n láàrán sí kíni akhahum salihan ọlọ́n láàrán sáwọn èèyàn Samudawa ọmọ ìyá wọn sọ́ọ̀líù sọ́ọ̀líù láàrán sí wọn anábì kọ̀ọ̀kan wọ́n lẹni tí wọ́n rán wọn sí ẹ̀rì wa ila Madiyana akhahum Shu'aiba ọlọ́ni ẹbá wà wọn ara Muhammad sallallahu alaihi wasallam bàtọ́lọ́wọ́n rán òun kọ́ أرسله الله عز وجل إلى الناس كافة الله الناس قبومي دينيا فتا فتا سوى واسبيشي أبي واسبيشي ها واسبيشي هري لا يمن سورة آه قرآن شقة 21 آية 107 والله وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run láàrin rí àlẹ́bí sí àfikọ́ jẹ́ àánú gbogbo ayé wa ma arsalnaka ila kaffatan linnasi bashiran wa nazira walakinna akthara an-nas la ya'lamun ọlọ́run bá ti ṣeré àlẹ́bí ni òjíṣẹ́ kárí ilé kárí oko òǹlàṣíẹ́ eléyìí òun náà ni ó fi yé wa pa àlẹ́bí ó yẹ láàrin ní àdíz abdullahi ibn umar ọlọ́m kí ọba ní fọ́nù kẹ́ ó ní annabi sallallahu alaihi wasallam annabi ní buniya ní islam ala khamsin shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqamati as-salah wa ita'i az-zakah wa sawm ramadan wa hajj bayt liman istata'a ilayhi sabila ẹ̀ẹ́dẹ́bà yẹ islam tó wà special ni wọ́n sọ anábì ni wọ́n mọ islam lórí òpó márùn islam wo islam tó wà special èdè islam gbogbogbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹwà rí islam tó wà special yìí jama ó láwọn dáadáa tó pọ̀ sí bẹnú ẹ̀kọ́ sí kàtán ìyẹn náà ni ọmọ ìyá wa fẹ́ kí á kà lé ní lẹ́ni tí ó máa kàá ká ma gbọ́ táyàwó tó máa balẹ̀ sí ń tàǹsí lẹ́sìn ẹ̀rin láti tó lè kára má sí kíká tó múra láti mọ pírátìsì ẹ̀sìn náà bọ́lọ́gbọ́n bá tàbí ẹ̀sìn pẹ́ kọjú ẹ̀sìn náà tó lè bá gùn láwùjọ wa nínú ìlú wa lọ́dẹ̀dẹ̀ wa torílẹ̀-èdè wa ẹ̀rìn inú àwọn dáadáa tí ń bẹ fún ìsìláàmù yìí annáwò harrara ní ìsáàná nínú ubudiyyati al-ibad ila ubudiyyati rabbil ibad àkọ́kọ́ dáadáa tí ìsìláàmù sí fún wa tí ó sì ṣe gbàgbé láíláí káàmọ̀ dúpẹ́ rẹ̀ ó pé olóorí àdáàdá tán ó náà ní kí ni jama àni harrara ní insan nínú ubudiyyati eh, al-ibad ila ubudiyyati rabbil ibad islam ló wá láìbírẹ́sì wa ó wá gbà wá ó wá sẹ́ẹ̀tì wa free ó wá gbà wá lẹ̀ nù

ọ̀nà mélòó lèyàn máa ń gbà sí nǹkan mí lẹ́yìn ọlọ́m bí yẹ̀bá wá kílẹ̀ sí ọ̀nà mélòó lèyàn gbà sí lọ bí kọ̀ bá sàkílẹ̀ yí ó kílẹ̀ fọ́dọ̀l ẹ má jẹ́ kí ariwo àwọn tíwá rí ogun tí bá wá sọ dáadáa ẹ̀mọ́ ẹ̀dàkùn kílẹ̀ yìí sọ ìmọ̀ ok ọ̀dọ̀ yẹn náà ní afọ́ngbà sínú alhamdulillah náà ọ̀nà méjì tọ̀ fígọ̀ lẹ́sọ̀n ẹ̀rí ti ṣe bó ní àná àfikótú kó tó rọ́nà lọ náà ẹ̀mí àtara barakallahu fikum wallahi gbìyànjú ó kàkù kíkíní tẹ́bí complete gbogbo ẹni ẹ̀yìn náà sọ̀rọ̀ pé perfection alkamaliya òun náà lọ́lọ́ fi rán nàbì sallallahu alayhi wa sallam wallahi wọ́n gbìyànjú ẹ̀hẹ́n ìbẹ̀rù là ẹ̀yìn tó fẹ́ fọwọ́ sọ́nà lábá ti fẹ́ tó wá sí <laughs> yìí tí barakallahu fikum gbogbo ẹ̀tí wá sí déédé báyìí tó alkamaliya èyí tọ́lọ́n fẹ́ràn nábì ọ̀lànìkì bí yóò bá sí nǹkan ní lẹ́yìn ọlọ́run ọ̀nà kanú mẹ́ta náà ni ó gbà imma bi aqwalihi wa imma bi af'alihi wa imma bi i'tiqadatihi inú túrù tẹ́yàn sọ lẹ́nu ìyàn a máa dẹni tí ń nǹkan mí lẹ́yìn ọlọ́run àbí túrù tẹ́yàn ṣe ìyàn rẹ̀ ìyẹn máa ń dẹni tí ń sin kan mí lẹ́yìn ọlọ ẹgbẹ́ jẹ́ pọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí bá bá sin lọ́m náà òun náà là ń lò láti fáfù ọlọ́m ah, àgbọ́miyé ẹ̀hẹ́ bí ọba sì sin kan mí lẹ́yìn ọlọ́m ọ̀nà mẹ́ta táwọn tí wọ́n gbà sin kan mí lẹ́yìn ọlọ́m ìkanú ọ̀nà mẹ́ta tí wọ́n ń lò náà bẹ́lẹ̀ yóò ti lè ìbáàdì dáadáa àkọ́kọ́ tí ń bẹnú Islam tó sì ṣe fún wa lóore òun náà ni kó wá là wá ó wá gbà wálẹ̀ kúrò nínú kíni jama kúrò nínú ìmọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìyẹn ló fàájú já sí léyìn bá ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó bá lóun fẹ́ jẹ́ mùsùlùmí ẹnu ọ̀nà wo ni ó gbà wọlé jama ẹnu ọ̀nà kó sọ jáde lẹ́nu máa fáwọn adé sọ iná ni kí ó wá sọ jáde lẹ́nu fàyàkúlù láìláha ìlàlá kí ni túnmọ̀ láìláha ìlàlá lámà àbúdá bí haqqin ìlàlá kìí ṣe lókò sọba kan àfọlọ́n ìtumọ̀ rẹ̀ kan gbogbo gbàlá máa ń kéde ẹ̀fún wa láti máa ń jẹ́ kó clear sí wa bójẹ̀ tẹba ma rí nǹkan kan tọ́lọ́nà ọba sọ ní ọpọ́sìtì tẹ́yìn sọ yẹn ilẹ̀ yà rí inú kùránì àìsùkọ́lọ́lọ́hù subhanahu wa ta'ala fi surati al-imran quran chapter 3 eh, verse 26 ọlọ́ni kulillahumma malikal mulki tuuti mulka man tasha sọ fún wọn ìrẹ muhammad àwọn ará ayé general èyí pé ìmìnira ọlọ́nà ọba ọba tí ń fi ọba jẹ ọba ọ̀rọ̀ yóò mọ̀ yé ni ńgbà fi yẹn jọba ṣe ó dọba àbí ọ̀dọba àtúnwáwọ ẹni tó fi jẹ́ ọba Allah olótún wá fi jẹ́ ẹwà ní èso ọba ọba nù tó bá wá fẹ́ èèyàn mẹ́ta mẹ́rin jẹ ọba fẹ́lẹ̀ mọ́ sọ pé ẹyọ kan lọ́ba ọba ti pọ̀ kúlẹ̀ lọ́hùn mọ́mọ́ alkalmọ́lùkì tó tẹ̀lmọ́lùkà mọ́ntàṣà وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ṣògbónà láìláìlàlá kìí ṣe bọ̀ sọ́bà kan àfọ́lọ́hun láàmà àbúdábì hakini ìlàlá torí ọba pọ̀ lóríṣiríṣi ẹ́ alóríṣiríṣi ọba àti olúmbẹ́lẹ́kọ̀ ẹ̀yọ́kùnrin bẹ́ẹ̀lú jẹ̀bú bẹ́ẹ̀ náà rẹ̀ nílùú kòròdú yìí àwùjalẹ̀ ń bẹ́ẹ̀lú jẹ̀bú ẹ̀mí ẹ́ àwọn asílùkàn ọba àti bẹ́ẹ̀ ọba náà ni wọ́n ṣùgbọ́n gbogbo ọba tí èèyàn jẹ pátá sí ti ń dádé pálí àti iná dádé àti sí fi pò bógarí jamani àti ti ń dádé góòdù kò sí ìtò wọ́ọ̀tì ká máa jọ́sìn fún wọn àfọlọ́ tó ẹnu ọ̀nà pà ní sin ẹni bọ́dì àfọba tó dá wa ẹnu ọ̀nà yẹn la máa ń gbà wọnú Islam ìyẹn ni dáadáa ń bá wánu oore tí Islam ṣe fún wa èèyàn lè ẹgbàjẹ́ mùsùlùmí oore àkọ́kọ́ náà ni ó kọ́kọ́ ṣe kí ni ó kọ́kọ́ jẹ́rìí sí wípé aṣèhádù bó testify mo jẹ́rìí sí Allah ilaha illallah wípé lóòótọ́ kò lẹ́tọ̀ fún mi mọ́ tí mọ́ sí nǹkan mí lẹ́yìn ọba tó jẹ́ Allah orí àkọ́kọ́ sí islamu kọ́ sí fún wa nìyẹn àni hararana nínú ubudiyati yẹni alìbádi ilá ubudiyati rabbil ibad ó sẹ́ ti wá frí ikú nínú mọ́ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀rì falam yasta'bidna illa lillah kò fi wá sábẹ́ mọ́ sí nǹkan mí àfi mọ́ sí lọ́nà nìkan ẹ̀rì fọ́lá yọ abúdó ni muslim ẹni tó jẹ́ mùsùlùmí kò ní máa jọ́sìn fún nǹkan míì àfọ̀bà tó dá wọ́lá yẹ́sùd kò ní máa foríkalẹ̀ fún nǹkan míì àfọ̀bà tó dá wọ́lá yẹ́rkà kò ní máa rùkú fún nǹkan míì àfọ̀bà tó dá wọ́lá yàkáàfù kò ní máa bẹ̀rù nǹkan míì just like nígbà tí ń bẹ̀rù ọlọ́run ọba ẹ̀rì wọ́lá yẹ́rù ilá allah azza wa jal bẹ́ẹ̀ sì ni ò ní máa ní òkú pé dáadáa lè jẹ́ gọ́dọ̀ dáadáa óòpù gbogbo àwọn èèyàn tó bá kù ẹgẹrẹ lèsì ní òsè óòpù tọ̀dọ̀ ọlọ́run nìkan ni ó rí ní óòpù gidi ọ̀rọ̀bá ń gbọ́rọ̀ ní iye jama ní gbogbo nǹkan promise náà kọ́ ẹni tó lè sí lọ bá sí ọba tó dá wa so dáadáa kọ́kọ́ tí islam kọ́ ti ń bẹ nínú islam òun náà nìyẹn bàbá ń sọ pé islam ní dáadáa islam ní dáadáa ẹ dákun sí ń tàṣọ yìí tó ń dáadáa bí ò tó ń dáadáa ẹ sọ̀rọ̀ tí bá kílẹ̀ sí yìí nígbàtà wá rúrí sí ti àwọn nǹkan táwọn èèyàn ń ṣe lẹ́yìn ọlọ́run làwọn wá ń fọpẹ́ fọ́lọ́run pé ọlọ́mọ̀ sí wá mùsùlùmí ọpẹ́ mọ̀ ládá fọ́lọ́run ẹ́ àwọn èèyàn ń sin odò àwọn èèyàn ń sin igi oko igi ìrókò wọ́n ń sin adìhudù wọ́n ń sin afara wọ́n ń sin magani wọ́n India ẹ lọ wòran ìsinkan kí nǹkan tí wọ́n ń sin wọ́n ń sin èkúté wọ́n ń sin gbogbo èkó sí tí wọ́n ti wọ́n ń sin ayán wọ́n ń sin fúláwà ó gbó ń tọ́ta táwọn sáà yẹn sẹ́yìn gbọ́sẹ̀ tí wọ́n mọ gbọ̀n báyìí tí wọ́n ń sin màálù ẹ̀jẹ̀ bí <laughs> ẹ̀rẹ̀ mọ́ sọ yìí mọ́ màálù táwọn ń bí ọ̀ ẹ bá dé ẹ wọ́n lè <laughs> yóò fẹ̀mí ara ìsoko ni torí màlúù òní tọ́ kítọ́ rẹ̀ ọkànlẹ̀ wọ́n ma gbé báyìí tí wọ́n ma fi wọ́n wà lùbáríkà wọ́n wáyé àgbẹ́ ìgbé òní kanlẹ̀ wọ́n ma fi para ni wọ́n forí kanlẹ̀ fún bá ń wọ́wọ́ bá ń wọ́ ọmọ ara ni èmi wọ́n á mọ owó tí màlúù ní tó náà fi ń fún yàn èmi ò mọ láti màlúù ní tètè ń dáyàn lọ́lá ẹ̀lọ́lọ́ mọ́jẹ kó rí èèyàn ó yí gbogbo ibá wa ń sọ yóò wọn yá ya àbòdó lọ́la àbùkọ́ kí wọ́n ń ṣe màálù pẹ̀fẹ́ yẹ̀wó ilé gbóná sáyẹ́nsì bèèrè pé orí ẹ̀fẹ́ yìí àwọn àbẹ̀rẹ̀ pé bó lọ sí calculate ẹ̀ tí màálù fi wọ́n tí èèyàn máa sìn ẹ̀ lọ́lọ́ mọ́ kí bí àìmọ̀ ṣe sí wa àìgbọ́miyé ogun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí náà tó ń ṣẹlẹ̀ láyé ànẹ́bì yẹn ní tó ń ṣẹlẹ̀ lásìkò yìí náà Abu Raja al mina sahaba mimman ta'akhara islamu inú ọ̀sán bí ànẹ́bì ní bí islamu wọn pẹ́kó tó gbà oníkúnnà náà abúdúlù hajjá onígbàtà nàbí ń bẹ̀láyé pẹ̀lú àtàwà náà wà lókò kèfè nípa mẹ́rìsọ̀ góòdé a ma ń sin òkúta ká tó gbà fún Muhammad a ma ń sin òkúta oníṣẹ́wà ìzà wajadna hajaran tàbá wá rìn ní desert ta wá rí òkúta kan tó tó fáìn ju èyí bá ń sìn lọ alukọ iná òwú èyí bá ń sìn tẹ́lẹ̀ yẹn á ju sígbó ọlọ́wọ́ bá wọ́n ti expire máa bá tó rí gbé tó tún fáìlì yẹn lọ àwọn tó jù yẹn lò ọlọ́gbọ̀ba wọ́n ti tún ẹ̀sáyà nù ó ní ó ti àálẹ́ débi pé tó bá tíráàbù táwọn ò bá rókú ta kankan tíjọ sí sí wo àwọn ṣe àwọn wà mú yẹ̀pẹ̀ àwọn wà mú obì ẹ̀ àwọn mọ́ àwọn wà fi àwọn wà tún wàrà màlúù àbẹ́wúrẹ́ sí ẹ̀yìn náà sì mọ̀ pé wàrà àti yẹ̀pẹ̀ ní tí yẹn bá mẹ́sì méjèèjì papọ̀ ó máa di ni nígbà tí yẹn fi sẹ́ńtì sára yẹ̀pẹ̀ ni tó máa di kándú wọn náà wà mú obì àwọn máa tàwá fún àwọn máa jọ́sìn fún oníbàwọn ṣe é ṣe káàmù mẹ́lì tó dé nù bẹ́ẹ̀sì ni wọ́n gbọ́n wọn nílò àgáyì ṣùgbọ́n kìdí àìmọ̀ ṣe sí wọn ṣé kò wá gbọ́pẹ́ fún ọlọ́run ọba báyìí ọba tí ó kìdí àìmọ̀ ṣe sí wa yóò gbùdá yé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa ní abẹ́lọ́n bá nàbí Ibrahim ṣe bẹ́lọ́n kó gbé wa jìnà sóòsà kó mọ̀ sọ́wọ́lẹ́ tí ó túnmọ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run orí dáadáa àkọ́kọ́ tí ń bẹ ní Islam kò náà ni kò la ìpírí sí o ká mọ̀ ọ́nà ara wa ẹ̀ pírẹsidẹ́ntì ni ẹ̀ gọ́fúnọ̀ ni ṣíàmà local government ni baálẹ̀ ní ọba ni báàlú ni baálẹ̀ ni mágàjí ni mágàjá ni aláǹgbá ni kẹ́ní kan ni olóyè kan ni enífìlà dúdú ni enífìlà funfun ni enífìlà pupa ni aláyẹ̀rẹ́ ni a lè fún àwọn tí wọ́n já sáájú wa ẹ mi ni ìyá mi ni ẹ̀gbọ́n bàbá mi ni àbúrò ìyá mi ni ẹ ọ̀gá mi ni kẹ́ní kan mi ni a lè máa pọ́nra wá lé bí Islam ti fààyè ká máa pẹ́ ní bájú ní lọ lé máa pọ́nlé ni ọgbọ́dọ̀ délẹ̀ fún ká máa sin ẹnìkan àfọlọ́mìkan anybody tó bá rí pé sí ká máa jọ́sẹ̀ fún ní ọ̀pọ̀lọ́ ní bàbá dídá débi ìrù ká fò ó yẹ ti kọjá àpọ́nlé ènìyàn ó dábùkù àfẹ́dé èèyàn bá ti mùsùlùmí nìkan ló a ní ìsì ẹlòmí àfọlọ́ a máa ń sọ la ilaha illallah nínú mọ́sálásí lójoojúmọ́ wọ́n ah, bá mi ká lọ jẹ̀mọ́ lógo wa nù onáàsì lórí àkọ́kọ́ tí kọ́ sí fún wa ó láìbírèsì wa kúrò nínú ọmọ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀sìn kan mí lẹ́yìn ọlọ́run àìsìn àfá àìsìn séwù alìmọ̀ fara wálé ó kọ́ mi ń kéwù yóò sọ mí di kí ni o kò sọ mí dẹni tí ó mọ jọ́sìn fún wọ́n fún alé wọ́n fún lẹ́tọ́ ẹ̀ ṣùgbọ́n ní ẹ̀kọ́ rẹ̀ kọ́ ní kí máa sin ah, àgbọ́n mi ní jàmáà ògbélé mi ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ní àfi dalúrúbọ̀ mọ́sápàá bá dojú gbogbo ẹ̀rú sórí àkọ́kọ́ sí islam ṣe fún wa an harrarana min maza min ubudiyyati al-ibadi ila ubudiyyati rabbil ibad o laibireti wa kú ònú ká máa sí nǹkan ní àfọba tí ọdá wa nìkan bal min mahasil al-islam ayyuha al-ikhwa barakallahu fina wa fikum kò sásìkò mọ́jẹ̀wà nínú rẹ̀ ansáwà bẹ́yìnà mùsùlùmí inú dáadáa islam tó náà ni pé arígbidé sí wàlá ansáwà bẹ́yìnà alìmùsùlùmí ó ṣe déédé láàrin àwa mùsùlùmí ẹ̀rí ó ṣe wá lọ́kan náà falafọ́tla lil arabi ìtẹ̀yàn fi dájú ní lọ nínú Islam òun náà ni bẹ̀rù ọlọ́run tí ń bẹ nínú ọkàn rẹ̀ abẹ̀lmọ̀ ayúrò lè jahiliya ṣùgbọ́n wọn scale táwọn èèyàn máa ń gbé kalẹ̀ ẹlẹ̀ tí wọ́n fi máa ń sọ káwọn dájú ìlọ àwọn dájú ìlọ Islam fagilé gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ràn wa ni kí ni ìran yín kí àwọ̀ language tẹ́lẹ̀ sọ ní kí wọ́n ní ìtumọ̀ yìí níwájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn fi máa ń categorize ara wọn páwà dájú àwọn èèyàn lọ ìsìláàmù fagilé gbogbo ẹ̀ onílédé náà ní ìdẹ́ẹ̀tì yàtọ̀ síra yín onẹ́dìbẹ̀rù ọlọ́run ti máa ń bẹ lọ́dọ̀ ilé ìlọ́dún ìlú nítorí ọlọ́run recognize mi pé ìbẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ yìí ojú tẹ́lẹ̀ yìí lọ ojú mo fẹ́ gbọ́nù ṣùgbọ́n ẹ̀mọ́ náà rán táwa wá ní ẹ̀mọ̀dílé ti wá ní ẹ̀mọ̀páwọ̀ ti wá funfun ní ẹ̀dára yí màfẹ́ yìí dúdú ẹ̀yìn ṣe wá gbogbo ní sí àwọn adáradán ní ẹ̀rì ìsìláàmù fagilé yányá ọfagilé kò gbé wọlé rárá kódà irú ẹ̀ náà ló fi dórí kí ní o àwọn ráǹkì tá ma ń gbà tó jẹ́ educational kìíní ni àríyẹ̀ ní tí ó gba professor kò ní túnmà ìrígbà ní ìsìnrẹ́ náà dání last week yìí sí <laughs> kọ́lọ̀ <laughs> kó bá ní jẹ́ kó rí ó pé wọ́n bá pèèyàn lọ́jọ̀gbọ́n tí kọ́jọ̀gbọ́n ṣe wùwà nú wọ́n bá pèèyàn ní ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n gbogbo professor professor àwọn akó àwọn èèyàn lé ọlọ́wọ́ tí pọ̀ sí ń tírìtì wọn ẹlọ́mọ tírìtì wọn ni èèyàn bá jọ́jọ́ ọ̀gbọ́n ó yẹ kó ti kàkágbárí ẹ̀hún ni eléyìí ò sọ ẹni tó ní láàkáì ìyóò tún wá ba nínú jẹ́ǹjù mẹ́ gẹ́gẹ́ bí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ لا يؤلم ثيب في أدوانه إن يكن راعي عدوا للغنم ها ويكا ما بوكوكما ẹ̀rí kò yẹ ká máa bú kòkò tí kòkò bá fa ẹran ya tó jẹ àwọn ẹran tí akólé fúlàní lọ́wọ́ pé kó máa sìn fúlàní ta wá kẹ́ran fún yìí pé kó máa sìn afúnní tí ó jẹ́ àwọn èrò èròjà tí ó fi dáàbò bo ẹran lọ́wọ́ kí ni o ẹ́ lọ́wọ́ àwọn àkókò ẹ̀rọ amọ̀dé fúlàní sìn fúlàní àti àwọn ẹran àwọn àyànra wọn lódì fúlàní wá ń bínú sẹ́ran tí kòkó bá wá kó ẹran jẹ tán ṣe ìgbókò lóyà abúlẹ̀mù ní <laughs> àbí fúlàní tí ẹ́ yíwa àwọn bá lọ àbábọ̀ rí ọdún wá jẹ́ dúdú kan kò síwájú ní wọn láti sọ pé mùsùlùmí ni wọ́n náà ìwọ́n náà ń kírun kí ni mí nìyẹn sì máa ń mẹ́ni asàrí sujúd tọ́lọ́wọ́ bá sọ́nà sọ́lá lọ́dọ̀ àwọn afọ́ oníjẹ́ sí ìgbé ṣe dúdú orí yìí ni wọ́n ń sọ ẹ má tara yín jẹ ọ̀pọ̀lọpọ̀ náà owó pé torí wọn bá ti dúdú ó ní máàkì ni o ò tí ìwọ́nú kátígórì torí ọlọ́ngọ́ bá tàbí ẹ̀ ń sọ no ṣe ààrẹ náà wá gọ́ni ọ̀pọ̀ gbogbo dúdú lórí náà ṣe ìwà kèfèrí ní ìgbé ìwà mùmí nínú ọmọ lẹ́jọ ọmọ mùsùlùmí tọ́sùgbẹ́rẹ̀ mùsùlùmí àwọn kèfèrí sì bẹ́lẹ̀ ọ̀run lábàbà wọn ni ìbá ti mẹ́nu àwọn bá lọ́wọ́ àbọ̀ ọdún pẹ̀rẹ̀ ní pòfẹ́sọ́nù ọ̀jọ̀gbọ́n ni ká pè yí lóòtú àbómúgọ̀ ọ̀jọ̀gbọ́n kọ́ ni yí ìlíwọ̀ gbọ́n ah, tí yí ń bá gbọ́n ni ọ̀pẹ̀ orílẹ̀-èdè orílẹ̀-èdè ní multi religious ìwọ́dí ọ̀tẹ̀lẹ̀ gíragíragíragíra nígbà tí Nàìjíríà jẹ́ multi religious lọ́tẹ̀kì ẹ̀sẹ̀ kan ní òní ah, bí ẹ̀bá jẹ́ mùsùlùmí torí ẹ̀ pé lóòtọ́ tó sì dọ́gbọ̀gbọ́n sí èé pé bóyá nǹkan mí wọ́n rí bí wọ́n èé pé pálí fún ọ tí wọ́n fi wọ́n ń báàgì pé ìwọ náà dọ̀kan náà ọ̀jọ̀gbọ́n tó sì jẹ́ mùsùlùmí lóòótọ́ tó sùn pé lágbẹ́gì yìí ni kìí ṣe kíni o kìí ṣe ìsìlámù nìkan ní yóò bá rúlu ẹ̀ gbogbo àtọ́jọ wà ń bẹ̀ náà wà ṣe wọn lọ́mọ ẹ̀ wá fi dáadáa bá kálukú lónìí àkọ́dé tó ń tẹ́sí ẹ̀ bá gbé wá tàbí tí yóò tako kíni o yóò tako gbàgbọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀sì lórí tó jọ pa nípa mẹ́ni dírẹ́sì àyàn ni wọ́n ní ọmọ wá sọ́n skul láti ọjọ́ pòfẹ́sọ̀ fún dírẹ́sì àwọn ọmọléèwé ìwọ́n ní kọ́ ọmọ wáṣọ́ skù ok tó bá ẹgbẹ́ yìí ni wọ́n torí ẹ̀sùn yọ́n pòfẹ́sọ̀ jama àwọn tó yẹ kọ́ ọmọ ẹgbà dání fún láti máa sán òun làwọn tí wọ́n sí ọyàn ẹlẹ̀ ọmọ fi ẹgbà lé wọn lọ́yàn kọ́kọ́fẹ́ àwọn tí wọ́n sí fúrọ̀ ọdí ilẹ̀ kọfẹ́ gbà lé wọn lì fún wọn kọ́fẹ́ ọ̀rí ẹsẹ̀ ń tó wá kọ́fà ti ẹ̀tàn yan ọmọ gbogbo ni àbọ̀ ọmọ gbó tí ń tọ́ síkéètì ẹ̀ tó ń dorí ẹ̀rú tó bá ti ẹ̀ ń tì ọ wọ́n ti ti ẹ̀lú tírélà tó ń lè tì ọdún tí ó gbé ọwọ́ náà kọ́s tọba ti ọdún tírélà òkun ẹ̀ náà ní kọ́ kú tọba sì kú náà ọlọ́wọ́ kọ̀m̀pẹ́sẹ̀ jẹ ìwọ́gbọ́ tírélà rẹ síbẹ̀ àwọn kan wọ́n ti ọ̀sẹ́nu tírélà wọ́n ti ọtí tí ó gbé ọwọ́ náà ayérayé wọ́n náà wà ń lọ gọ̀lúgọ̀lú sọ́jọ̀ mọ́nu wọ́n professor professor dàmú <laughs> ìwẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan jẹ́ wọn nígbà tí láwọn professor tó ń bọ ajá <laughs> àwọn professor tí ń bọ mọ̀lú àwọn professor tí ń bọ kíni tó ń bọ eku tí wọ́n professor mọ́ irọ́ gbogbo ẹ̀ bá dé kò sí gbọ̀ngàn ní jẹ́ pòfẹ́sọ̀ irọ́ lásán ni wọ́n rò wọ́n ní kílẹ̀ sí kálukú wa náà sí <laughs> ẹ́ ọlọ́run tó sànù wa ẹ̀ kó má sì dé àìmọ́ títí wa kó bá ní tọ́ afúláwí ara bí iná kó bá ní tọ́ sọ́nà jọba tẹ́lá bá débẹ̀ òun náà ní wọ́n lọ́mọ yà kò recognize ní tẹ́yàn fi máa ń transfer ya rẹ̀ pèmí jù yín lọ mo dá jù yín lọ ẹyọ kan tó gbé kalẹ̀ tẹ́yàn fi lè transfer ya rẹ̀ òun náà lè kí ni àtàkùn ìbẹ̀rù ọlọ́run ó ṣe gbajúmọ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú káàkiri ayé káàkiri ayé ẹ̀rì àtàtàǹsọ yóò fi kúrò ní india dèṣe àwọn ará kan bẹ látàrí ẹlẹ́yàmẹ̀yà ẹ́ kò séwùwé tí wọ́n lè kàláyé kápò ń pọ̀ fẹ́ ẹ́ kọ́dí nǹkan míì lọ́bà ni wọ́n máa ṣe tí wọ́n èkó láyé wọn wọ́n máa kó lẹ̀ kiri professor wọn ilẹ̀ ni wọ́n máa kó ìran tí wọ́n torí pé inú ideology wọn ni pé nígbà kọ́lọ́run ọ̀dá wọn ẹ́ sàlẹ̀ ni sàlẹ̀ pàtì ara rẹ̀ ló fi dá wọn torí àwọn èèyàn ò ma máa jó lórí láíláí àwọn kan sì ń bẹ àwọn yóò máa rú lùlú àwọn fẹ́ òkè òkè ara ọlọ́run ló ya ló fi dá àwọn torí ẹ̀yìn rán tí wọ́n òkè ní ọ́fíìsì tí wọ́n àwọn ẹ̀kan bẹ ìgbẹ́ni wọ́n mọ̀ kó táyé ìwé ìparẹ́ ìbáàgbà pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ kógbẹ̀kógbẹ̀ náà ni ó mọ̀ jẹ́ kílọ́fà kò lè ṣe nǹkan mí láyé rẹ̀ <laughs> bó ti wà ní India àtàwọn agbègbè agbègbè àwọn ìlú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo náà dáná dán yẹn Islam ò recognize ìlú ẹ̀ náà láwá bá débi tàwọ̀ ẹ̀ẹ́kẹ́ni kan ní dúdú ní pupa ní wọ́n sì ṣe ṣe ṣe láàrin àwọn kiri yóò ní wọ́n sì tún gbé wọnú ẹ̀sìn wọn ìtọ́nà àfọ́ ọmọ Pakistan ni bàbá nìní ọlọ́mbà ni yáfẹ́ ẹgbẹ́ àti ìsàforíjì fún inú tíra rẹ̀ mo ti ka tí mo ń sọ yìí sí close to bí ogún ọdún ni eric oníṣẹ́lẹ̀ ẹsẹ̀lẹ̀ ní South Africa ìkaná ti ṣẹlẹ̀ ní kí California eric ní South Africa ní Jésù méjì ló wà ń bẹ̀ Jésù pupa fún àwọn òyìnbó Jésù black fáwọn dúdú bó ṣe wà nìyẹn ní California oníkanú àwọn eh, ará àdínà ni ọbẹ̀ lè ṣe ìjọsìn òun wá jẹ́yàn dúdú bó ṣe yàwọ sọ́ọ̀sì àwọn èèyàn funfun ẹ̀sùn orí kò sí níwọ̀n ṣe ń tẹ́lẹ̀ kọjá kákó mọ́lẹ̀ kákó mọ́lẹ̀ jíjógíjógíjó náà ní ẹ̀hẹ́n bó ṣe bá wọn tọ̀hún tí wọ́n ti jó wọ ara nìyẹn ìjọba mú òun náà ló náà ti jó wọ ara náà ọlọ́pàá ti wá ṣe kí ah, ọmọ nǹkan ni ọmọ pé sọ́ọ̀sì eléyìí àwọn funfun ló wà tó bá fẹ́ ṣèjọsìn tó mọ̀ jó àdínkù akátá báyìí ọlọ́sọ́dún àdúdú wọ́n dẹ̀ fún ní káàdì kan pé àdírẹ́sì báyìí ni ọ̀dọ̀ àwọn dúdú wáyà fíra jáde wọ́n ti lé yí káàbà rí láìsí pọ̀ dáràn <laughs> wọ́n nílé ọ́n káàbà kò sí ìràn tó ń wá láyé bẹ́ẹ̀ níjọ pàdé ńlẹ̀ ájọ wọn ṣe jọ sí ńlẹ̀ náà gbọ́nkan wọ̀nyẹn ìsìláàmù ọmọ tí yẹn fi mọ́ sọ pé mo dá jẹ́ ní báyìí lọ mo ṣe kíníkan ju àdá àwọn bẹ́tà jù yín lọ kíníkan jù yín lọ ìsìláàmù fagilé gbogbo ẹ̀ ẹyọ kan tí ìsìláàmù recognize àtàkọwà ọ̀nà ní ìbẹ̀rù ọlọ́run àwọn alájẹ́ báyìí àwọn alájẹ́ báyìí àwọn ní báyìí àwọn ní báyìí ìdí ìsìláàmù fẹ́ tó sì pàtàkì lọ́dọ̀ wa òun ni ó ìbẹ̀rù ọlọ́m bí ọba onú hadith àbí ọlọ́yìnra ọlọ́m bá ní fọ́nù kẹwàá bá náà ọlọ́m muhammad sallallahu alaihi wasallam annabi ni inna allaha azza wa kọ̀dì azihaba an kọmù bí yẹsẹ̀ jahiliya ọlọ́tí mú kú fún ní àwọn àtakásà tó jẹ́ ti fi àwọn aláìmọ̀kan tí wọ́n ṣe nígbà tó jú dúdú tí mọ̀nà ọlọ́mọbò sí láàrin àwọn èèyàn wọ́n fọ̀kọ̀rọ̀ habil abá ara ẹ̀ náà ni ìmọ̀ fi hàn ọmọ èdè ènìyàn láyé gúrùpù méjì náà ni wọ́n mọ́mìnún tẹ̀kí wà fájìrún ṣẹ̀kí inú kéèyàn fọ́ọ̀lù sínú àwọn olùgbọ́lọ́ngbọ́ tó bẹ̀rù ọlọ́run àbí kéèyàn fọ́ọ̀lù sínú àwọn kí ni po kí ìtọ́jú lórí burúkú ìkánú méjì náà níyẹn sí ẹ̀rì ọlọ́run nàbì sallallahu alaihi wasallam anábìnrin antum banu adama gbogbo yín ọmọ adama náà níyìn wa adamu min turabin bàbá látàsò yí lọ kẹ́nìbọ̀dì yí lọ stọ́pù náà dandan ìmọ̀ fi hàn bàbá yí kan proud ẹ̀rì anẹ́bìnrin lọ stọ́pù ẹ̀ especially hàn bàbá bẹ́ẹ̀ fi proud yí gan fún ara rẹ̀ ń kọ́ ìnámàhùn fáhàmùmí fíhàmì jahannam àwọn tó yẹ pé ṣàkó ẹmọ ṣàkó jahannama àwọn bàbá yí dẹ́sọ yìí yes anẹ́bì sọ́dọ̀ bí ó kan proud ní sí ìran àbábẹ́ pé jahannama lọ̀kọ́lọ̀kọ́ wọn ọlọ́wọ́ da ogun wọn sí ilẹ̀ kódà kó mẹ́jẹ́ ìdí òwò jáà mẹ́mọ̀ gan kò wọ́ ti kẹfì fúráùn bí bàbá rẹ̀ ṣe rí kọ́là ń béèrè bí wọ́n ṣe rí lànà àbí ọ́ bàbá rẹ̀ bẹ̀rù ọlọ́run ìwọ́ yẹ lérí burúkú tí wọ́n ní bẹ́ẹ̀ mọ̀ pé lóríire bàbá mi tó wọ́n dájú wọ́n jẹ́ bí bàbá rẹ̀ jẹ́ lóríire bí wọ́n jẹ́ lérí burúkú <laughs> bí wọ́n ti ṣe jẹ́ làǹdókàn slam kéde bí bàbá rẹ̀ jẹ́ tí tí bàbá rẹ̀ jẹ́lẹ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ ń tó da kátó wá sọ pé bàbá rẹ̀ tó ń sọ ìmọ̀ kọ̀ dá ìwọ náà tó dá tí wọ́n ń fàárí gbogbo <laughs> wa Muhammad sallallahu alaihi wasallam anábì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tẹ́ẹ̀ máa fi ń ṣe gíní o tẹ́ẹ̀ fi ń pọ́ọ̀dù yìí ń kọ́ o afọwọ́nù alọ́lọ́fínàjọ́ ọ̀láàrin ilé iye pẹ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ju yíní yíní lọ tẹ́ẹ̀ máa kòkòrò dáńpé yíní yíní tí ó pàákì ìgbẹ́bá ìdí ó بكر بن ابي شيبه وحسنه شيخنا الالباني رحمه الله عليه يعني àwọn dáadáa tí ń bẹ ní Islam ọ̀pọ̀ tí yóò mọ̀ rí tí yóò mọ̀ ká àwọn tọ́lọ̀ fi specialize Islam pọ̀ àwọn dáadáa láti ń ká yíò àti ìsọ àwọn tọ́lọ̀ fi specialize Islam pé àwọn dáadáa tí ń bẹ Islam tó wà special ìtọ́lọ̀ fi rán Nabi wa Muhammad sallallahu ẹ̀rì kama haddu alal-ihsan ila al-khalqi umuman inú dáadáa islam ana amara bit-takafuli bayna al-muslimin ó pàṣẹ ká máa rárá wa lọ́wọ́ láàrin àwa mùsùlùmí ìrànlọ́wọ́ yẹn ó dẹ̀ máa ṣeéṣe nígbàtí ò bá sí ròrí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilé jọjọjọ ilé mọ́sálásí jọ mọ́sálásí táàmà sí partisanship factionalism الحزبية التي تؤدي إلى الهنجوية ẹlẹ́yàmẹ̀yà lẹ́yàmẹ̀yà ẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà àjọ tí ò bá sí yẹn láàrin wa agbádùn ọjọ́ ọmọ ìyá tọ́lọ̀ ní kí àwọn mùsùlùmí máa jẹ́ tí máa ń sọ fún wa pé innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullah ìyà tó délẹ̀ láàrin <laughs> eh, olórí ẹgbẹ́ wa yìí àti olórí ẹgbẹ́ mi ọ̀gá àti wa ló jẹ̀bi o ìní òdodo ní amọ́sàn o ẹ̀yin lẹ́gbẹ́ ẹgbẹ́ wa ẹ̀yin lẹ́jẹ̀bi o tí ó sì mọ rí ní ẹgbẹ́ yẹn fúngbà tó pẹ́ ṣé ó yẹ kó máa wa ni máa sí wa <laughs> ẹgbà tí ẹ ń tẹ́rẹ dèrèdè nínú ètò òṣèlú ẹ̀dàkùn tó yẹ káwà náà tún bá dé ní ẹ̀sìn ẹ̀tìrí bí tí pdp ó tún máa sọ fún pdp ẹgbẹ́ ìyàmọ́jà tara wa wọ̀lá apc wọ́n gbìyànjú confam wọ́n gbìyànjú yóò sì pẹ́nu pdp wọ́n lè jáde dànù bọ́bá ti ẹ̀rí bọ́bá rí bọ́bá rí positive gan negative kọ́ rí ẹ̀kọ́ ọmọ gan wọ́n rí <laughs> bẹ́ẹ̀ náà wá ní àwọn tíláwí náà kí wọ́n wá ní apc kó mọ́ ẹmọ́jà àtàrà wa jẹ gbogbo ń sísí yẹ sí gbìdìgbì ló wọ́n ti ráyé o ah, ọ̀gá ni ìyàmú dá ìyẹn ní òdémú o kẹni ẹwà pẹ́nu ẹgbẹ́ tí ó pẹ́ wọ́n lè jáde dànù àwọn mú nǹkan ni àníkọ̀ bá rí positive fẹ́ negative láfẹ́kọ̀ ọmọ sọ tí <laughs> lọ́lọ́pàá wà láfẹ́ nu táwà táwà rẹ̀ ra wa lọ́wọ́ nu irú yẹn náà láwá bá dé nú ẹ̀sìn sáàrin wa ni bàbá bára wa sòdodo yóò gbòdì lọ lára wa ni a yìí mọ́rọ̀ ẹgbẹ́ ẹnu fún àárín ara ni pé àwọn nu àwa ni àwọn nu àwa ni ma'ana Allah azza wa jalla amra yani bitakafuli والتعاون بين المسلمين فقال وتعاون ولا البر والتقوى ولا تعاون ولا الإثم وماذا والعدوان sa قوالا سيقاتي وساسيقو سيقما لوري دادان ليس lori عيدان abára àwọn ìgbàdán náà dáa ní àníṣàṣepọ̀ pẹ̀lú àwọn àríjì ọmọ sílẹ̀ pé tí ò já lè bá ìṣàṣepọ̀ ilé ìkàzà ah, tẹbáwá yí àgbẹ́dẹ́ fi ra gbogbo ara báyìí tẹ́lẹ̀ fẹ́ ọ́bì wa àgbàkẹ́ ọ́bì wa ni ẹ̀gbọ́mi yé ó wá pàṣẹ ìṣe dáadáa sáwọn ẹlòmíì náà tí kì í ṣe mùsùlùmí kọ́ ọba àdáyé pẹ̀lẹ̀ ara wọn nìkan náà máa ń ṣe dáadáa fún no ó pàṣẹ ìmọ̀ ṣe dáadáa náà bákan náà sáwọn ẹlòmíì tí wọ́n fi ṣe mùsùlùmí alábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní al-mu'min masalu al-mu'minina fi tawaddihihim wa tarahumihim wa al-jasadi idha shakka minhu فدعا له ظاهر ظاهر الجسد بماذا بالسهر والحمى انا بلا كجويا ومؤمني adabi kíni nínú nífi ara ẹni nínú kúrẹ ẹni mọ́ra nínú láàánú ara ẹni ìrọ̀ fúnra ẹni adabi bọ́dì kan ni tó ṣe pé tí bìkan bá ní àárẹ̀ yóò kan gbogbo àwọn tó kù tákàdó bá mú ọwọ́ gbogbo ara tó kù ní ọmọ bá jẹrora gbogbo ara tó kù náà sì ní ọmọ bá sa ikùn wọn ní sọ pé tó kan ó kan èmì sọ́rọ̀ta ń sọ yé bàbá ṣe ń sọ tàwọn èèyàn tó kù náà tí wọ́n ti ṣe n mùsùlùmí wọ́n gbẹ̀sìn òtúmọ̀ sí pé ká má bẹ̀ẹ́ sí wọn especially táwọn náà bá gbégbé bọwọ́ yẹlẹ́mọ̀rí ní suratul mumtahana ọlọ́nilá yanhakumullah anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum wa tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin إنما ينهاكم الله عن الذين قتلوكم في الدين وأخرجوكم من دياركم وظهروا على إخراجكم قال الله ولو سيلي وفوني كسيلا دفن فيه سي مسلمين تسي أقبانيكم ọba léèdì gúgúrú ẹ̀fún bó nídìí ẹ̀pà ẹ̀fún ẹ́s bó nídìí epo ẹ̀fún gbọ́dà bó níyà ń jẹun ọ̀lásọ́lá ẹ̀fún wọ́n ẹ̀sẹ́ bùkátà rẹ̀ táwọn awò pélé ìlólè ìrànlọ́wọ́ ní kéyìn wọ́n ra mọ́tò fún tí pé ìyàn bá ka ìyẹn lè fún òǹkọ́là wá ń sí àwọn sí lọ́nà lára ẹni ó ìbá wa jẹ́ ẹ̀fà wa tán ó kú tán kọ́lọ̀ ń dá sí gbà náà ṣùgbọ́n ìtọ́lọ̀ fẹ́ káwọ́ fi balù wá balù láyé ọlọ́ni nígbà tí wọ́n bá ti gbógun sí yín eré ọ̀rọ̀ ẹ̀sìn yín wọ́n sì ní yín ó gbá òun égbà agreement pé àjọ máa ṣe dáadáa síra wa sọ́dọ̀ bí tànàbí practice ẹ̀ nígbàtí bẹ́ẹ̀ Madina àwọn ni wọ́n kọ́ sí kí ni wọ́n kọ́ tako fi yẹn tànàbí fi lé àwọn Yahudi tí ń bẹ nílùú Madina ló fi lé wọn lọ sí Khaibar bí 60 mile sílùú Maka ah, sílùú Madina nígbà wọn sàṣe jù ni bàmí mahasin ilé Islam ni ayú alẹ́ ẹ̀kọ́ wa inú dáadáa Islam ò náà ni wípé ó pa wá láti ìmọ̀ sí dáadáa táwọn olóore wájú bádàlá lẹ́yìn ọlọ́mọba àtòjú sí ọlọ́m àwọn náà làwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa sáyé islam orí tí wọ́n rò ẹnu dáadáa islam nìyẹn kò sí wọ́n kò bí a máa wùwà bí ọmọ ẹyẹ kí a fáwà kama wọlé kama rọra barakallahu fikum wa ahsanallahu ilaykum jama'a islam nù dáadáa rẹ̀ nìyẹn ó jẹ́ ká máa rí fi àwọn òbí bá ṣe pé ẹ̀sìn tí ẹ bá ṣe ó yẹ kó kẹ́yìn sóbi ẹ̀yìn bẹ́ẹ̀ni ẹgbọ́rọ̀ mi yé torí pé bùkátà wo lè yẹn bọ́ lónìí tó bí mọ́ ẹ̀rí tó kò sí ẹwà ẹgbẹ́ ilé òfin rẹ̀ lámọ̀mọ́ fún ẹ lámọ̀ràn bọ́ọ̀fọ́ lámọ̀ràn lórí wọ́n pé ju ti ẹ lọ wọ́n ti wà ń tà lóbìnrin lọ́kùnrin tí ọmọ ò nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ òbí ẹ̀ mọ́ tó bá di kó bí bá ti dàgbà tán tó nádẹ̀ ti dàgbà tó ti tójú bọ́ lọ́lọ́ wọn bá sírí ẹ̀ tó fáyé dágbé ah, ẹgbọ́rọ̀ mi yé jẹ̀wọ́n ó dọmọ ẹyẹ nìyẹn yẹn lọ gbárígbárí ń fi ẹnu ẹgbẹ́dẹ́ ẹ bá bímọ tó nu ẹnu ẹyẹ lẹ́yẹ tí gbóúnjẹ fọ́mẹ̀ ẹ́ ọmọ ẹyẹ òsì lẹ́sàn kan tí ó sọ fún ẹyẹ ẹ̀kọ́já kí ni ó kó náà bá ti dàgbà tí yẹ rẹ ṣe lókù kódà kí ìyá yín mọ̀ ní àǹfààní kankan bí ó ṣe fún ọmọ yìí bàbá rẹ̀ èyí bá ti ṣe lẹ́nu ọ̀ lè yanjú ẹ̀sán tó láyé ọmọ sá wọn lọ ni ọmọ ṣe dáadáa sí wọn lọ ni ẹwà rínú dáadáa Islam gẹ́gẹ́ mo yẹ sọ fún wa kò wá fi ẹ̀sìn kò fi pín ìṣe dáadáa sóbi ẹni àwọn òbí yín bá bá jẹ́ mùsùlùmí o àwọn nìkan ni ẹ mọ́ ṣe dáadáa sí o àwọn òbí yín tí ẹ bá ṣe mùsùlùmí ẹ fún wọn ẹ fún wọn látàá ẹ̀fí pàṣí wọn lójú ẹ̀fà ìdá bá wọn lò láàbò sọ bẹ́ẹ̀ ó gbà pé ewọ̀ bàbá rẹ̀ ò bá ṣe ẹbọ jù bẹ́ẹ̀ lọ ìyá rẹ̀ ò bá ṣọdọ jù bẹ́ẹ̀ lọ kò túmọ̀ sí ẹbọ dá o máa méjèèjì bá sì kúnú ẹbọ ní iná síré ṣùgbọ́n kì ayé ni wọn mú ti máa díyà ẹbọ jẹ wọn gbogbo dáadáa tá a fẹ́ kọ́ ṣe fún wọn ọ̀ ṣe just like bí ìgbà tó ń ṣe fún yìí tó jẹ́ mùsùlùmí náà ni dáadáa wọn ò ní dẹ́kù ọmọ ṣe dáadáa sí wọn ọlọ́run ò fi ẹ̀sìn kò fi tó ìṣe dáadáa sí òbí ẹni islam náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ wàláhì ní mahasinil islam ẹ̀rì bọ́mọ̀ mi sì ti ṣe mùsùlùmí bó ṣe ma ń bá òbí ti ẹ̀ tó jẹ́ mùsùlùmí lò látara ìlẹ́sìn tí ẹ̀ wàláhì bá ló burúkú ni gbogbo ẹ̀ láwọn náà ń fetí gbọ́ abẹ́rin tó ń ṣẹlẹ̀ nínú ìlú ṣùgbọ́n ẹ rọ wọn mùsùlùmí kan tó gbọ́ tí ń ṣe yé tó gbọ́ yé tó gbọ́rọ̀ ànábì yé tí ó wà tara pé yáwọn èé ṣe mùsùlùmí yóò máa fi àìdá bá lò dáadáa láàfi bá lò akàlìmọ́ fi ilẹ̀ lọ́rùn tá máa pè pé kó gba ìsìláàmù ní bàbá kó gba ìsìláàmù níyà àbẹ́bọ́ tí ń ṣe kó mọ́ sí mọ́ àní bú ń díẹ̀ ẹ̀rì àti ní bínú sí àwágọ́lọ́ lọ́gbọ̀bẹ̀ a lè kórìíra ẹ̀ kéèsì ọ̀tọ̀nù láti mú ẹ̀mí rúgbọ́nbà ọ̀rọ̀ bá ẹni ti jẹ́ múmi ní máa ń tẹ̀lé ọlọ́gbọ̀bà tó dáa ni ẹ amúrọ̀ wọn náà yá ni bọ́lọ̀ bá pàṣẹ ẹ̀ẹ́bà ń bẹ̀ bó bá kọ́ nǹkan ẹ̀ẹ́bà ń bẹ̀ ó bá ń wa bó dọ̀nù fáìlà ń wa tárìkà ni ẹni bá jẹ́ mú mi ní máa ń tẹ̀lé ọlọ́ọ̀ ní gbogbo àwọn aspect takaka lélẹ̀ bọ́lọ̀ bá kórìíra ìyẹn kó kórìíra wa àwọn a ṣe dáadáa sí ìyá mi ìkórìíra náà ẹ̀mí ọ̀tọ̀ ìṣe dáadáa sí ọ̀tọ̀ ṣe dáadáa sí gbogbo dáadáa bọ́lọ̀ ń fẹ́ ká ṣe fi á ṣe ìṣù wàláhí Islam kò sí irú ẹ̀sìn lẹ́ọ̀ jákèjádò gbogbo ayé mímọ̀ hàn sí ní nínú dáadáa Islam òun náà ní kí ní o ìmá ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ àwọn òbí tí wọ́n bí wa sáyé lọ́kùnrin wa àti lóbìnrin wa bákan náà nínú dáadáa Islam ẹ̀sì lásìkò náà òun náà ní kí ní a jar ara ìdá ní tó fi pàṣẹ ìmá ṣe dáadáa sáwọn aládùúgbò ìtúnṣe dáadáa sáládùúgbò náà Islamu tó fi ẹ̀sìn kò fi ṣe kí ni o kò fi tòó ìsìláàmù náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ òun náà lẹ́sìn òun náà ló tó di ìsáyìn ẹ̀ bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé tó yẹ kó ṣe ni pé tọ́ gbogbo àwọn tí ìbá ṣe mùsùlùmí ládùúgbò yìí o láàjọ ń gbé yìí ẹ o alaikum salaam wa rahmatullahi akramakumullah barakallahu fiikum a máa fojú ara wa dánrin o a máa pẹ́tẹ́ ara wa ilé ìjẹ́ nasarani ilé ìjẹ́ yahudi haza bosi haza indusi haza ekanki gbogbo ọ̀nà kí rẹ̀ ìsìnkú bẹ káàkiri ayé náà nù ẹ́ bádùgbò bá ti payín pọ̀ wà máa ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí aládùgbò islam ti pa wá láti ẹni wọ́lá ẹ̀rì yẹ́lá nínú àdísà ọ̀rẹ́ abdurrahman واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر آه يعني فليكرم ضيفه آه ومن كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره فلا يؤذي جاره النبي لأني بعد نبقى صلى الله عليه وسلم قد القيامة إنه طبي سوسوكوسو ويا داكن وبعد نبقى صلى الله عليه القيامة ọmọ pàwọn aládùgbò rẹ̀ àwọn àlejò rẹ̀ lé ẹni bá nígbàgbọ́sọ́lọ́wọ́ àtijọ́ gbẹ́dà kìíyàmà yóò mọ̀ sí dáadáa sáládùúgbò ẹ̀ nígbà mí ànábí a ní kò gbọdọ̀ kó nira bá aládùúgbò rẹ̀ ẹwà ara wọn aládùúgbò láàrin ní ìsìláàmù gbé ọmọkọ̀ ah, alẹ́kọ̀ọ́ púpọ̀ ọ ti pọ̀ jù bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ nínú yóò ṣe máa dùn sí ẹ̀yìn àti ẹjọ́ kanú ọmọlẹ́yìn anábíwa Muhammad sallallahu alaihi wasallam apára sí ibú ní mú ní jákú mẹ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa láíláí ojú oyé wa páládùúgbò dẹ́rin ní kàtígórì mẹ́ta náà ni wọ́n wà àwọn mí ń bẹ ẹ̀tọ́ mẹ́ta ni wọ́n ní lórí wa àwọn mí ń bẹ méjì ni wọ́n ní àwọn mí ń bẹ ní aládùúgbò ẹ̀yọ̀ kan lẹ̀tọ́ ẹ̀ ó ṣe òṣè òun náà sàgbà ẹ̀tọ́ ẹ̀ aládùúgbò tí ó máa gbẹ̀tọ́ mẹ́ta lọ́wọ́ wa èwo nínú wọn ọ̀yà jarun muslimun ẹ̀hẹ́ الله أكبر بارك الله فيكم الفرق بين الإيمان والإسلام بارك الله فيكم نعم جار مسلم أيها ذو القربى ذو القربى بصير لي نصني جار على ددو مسلم مسلمين ذو القربى تجمع لبيين أدى ولا ددو agbàwọ̀ Islam agbàwọ̀ kó tó jẹ́ mọ̀lẹ́bí tí ẹ di mẹ́ta lórí wa èwo ní ọmọ gba méjì jama ọ̀yẹ̀ dáadáa dáadáa kò sásìkò mọ́ bí a ń lọ jẹ́ gbogbo ìdáhùn sọ iná bèèrè à ń bù náà ni àti bèbí kankan a mọ̀ sọ́dọ̀ jọ́ muslimon tó so, gẹ́rù máa gẹ́rù ti kọ́rbà aládùúgbò ní yógbẹ̀tọ́ àdúgbò mùsùlùmí ní yógbẹ̀tọ́ mùsùlùmí lọ́gẹ̀ẹ́gbẹ̀ mọ̀lẹ́bí wa kò lẹ́tọ̀ mọ̀lẹ́bí gbà náà èwo ni ó máa gbẹ̀yẹ ọ̀kan jama jarun gẹ́rù mùsùlùmí wà gẹ́rù ti kọ́rbà aládùúgbò ní ṣùgbọ́n ti ṣe mùsùlùmí at the same time kìí ṣe mọ̀lẹ́bí wa ṣùgbẹ́kọ̀ọ́ pàjọ bá dúgbò ní agbọ́dọ̀ fún bàbá wá rí dáadáa ṣe sáládùúgbò rárá ẹ̀ẹ́yẹká fún ní ẹ̀ẹ́ká àtìsí ẹ̀ ní ẹ̀ẹ́ká bàtàánú ẹ̀ báyìí ẹ̀ẹ́ká ṣe wá báyìí fún béèyàn bá wá rí iṣẹ́ ìkan kan bẹ tí Islam gbà pé kò pọ́sìbù kọ́ mọ́ sí kí ni nǹkan náà ọ̀yá ẹja ṣe wá ní òsásìkò gbogbo ìdẹ́ǹdẹ̀ ìwé ìsáìmù ni bàbá bí ń sọ ẹmọ́ gbé wá èmi ń gbé lákọlápọ̀ èyí ń gbé lábolábo náà بارك الله فيكم وفينا جميعا والكف والكف يعني كف الأذى منه هو كف الأذى عنهم ọ̀nà ni ká kó ká mọ́ kó sùtà bá àbí nígbàkọ́ òwúlò fún yà tó ní ẹkọ́ tó mọ́ kó nìra bá ọ̀ lè ràn yà lọ́wọ́ tó ní ẹkọ́ ọdún kó wà lẹ́ Wallahi ààrẹ sí ọwọ́ lórí ẹ̀rẹ́ láti wà rí ti láti ń bẹ lọ fún wa fún ọmọ àrọmọdọ́mọ àti ọmọlẹ́bí wọn lólùfẹ́ wọn ojúlùmọ̀ wa pẹ̀kọ́ ọlọ́run ọba kó sí wa mùsùlùmí táìkú lórí ilẹ̀ gbogbo eléyìí náà ní nígbà ọlọ́wọ́ bá rí dáadáa tó ṣe sínú ẹ̀ ọlọ́ni wà látàmùtúnná illa wa antum muslimun ní ẹ̀nà bá kúrò láyé bí ò sí ìsìlámù lọ́rọ̀ ìjàmá ó kàn sì wá wá sáyé ni wallahi tallahi ó rà wọ́n bá fún ní tó fún Dangote nílọ́pù mẹ́wàá bí aláìsóore fún náà ni so 10 minutes wọ́n ni tọ́ wọ́n ní áfíkà kún jama ẹ̀rì ẹnu dáadáa islam ẹnu dáadáa islam àni àmára náà bí máa dá bílẹ̀ amúrí bílẹ̀ ma'arúfi wà náà yí anilimunka wa àmára náà bí máa dá bí náà yí anilimunka ẹnu dáadáa islam o náà ni wípé ọpa wá láṣẹ ká máa pàṣẹ dáadáa ó sì tún pa wá láṣẹ ká máa kọ ní tí ọ̀dá babari tó dá a máa enjoy ìkáwọn èèyàn ó máa sí babari tí ọ̀dá láwùjọ a máa kọ́ kò sí lèyàn náà ṣe tó láyé nínú Islam kò sí adàgbàmọ́sẹ̀ bá wí yes point kan ni yes ẹnú ti ẹ̀ ilé ìwádàgàgà o àrẹ́lú ẹ̀rí o ẹ́ ó bá ṣe láti lè sọ fún pé kó ṣe ń tó dáa yóò wá dogun fún wa àbí láti máa láti sọ fún kó ṣe tí ọ̀dá lẹ̀ no ẹ̀ níbi tẹ́rọ̀ fún wa dé lẹ́bù ni ọlọ́run kò sí àdàgbà mọ́sẹ̀ bá wí nọ́ọ̀sìlá ah, ẹ̀gbọ́n mi ẹ̀hẹ́n bá ṣàṣe kọ̀rẹ́tì kálukú ni yọ yàtọ̀ especially bí ọba jó lórí ìlú ìsìláàmù fẹ́ ká kọ̀rẹ́tì ọwọ́ àlẹ́ ń bí ọ̀dà náà ní ká dákẹ́ ká mọ wòrán tó bá fẹ́ máa nù lọ ká fà padà wọ́n fẹ́ máa ṣe láburú ká yíwọ́ láburú padà sí dáadáa fún ṣùgbọ́n gbogbo ẹ̀ ní ẹ̀kọ́ ọ̀nà tá àgbà bá o lò kọ́lá àgbà ẹlòmíì tí ò rí bí ti ẹ̀ lò ṣùgbọ́n gbogbo kálukú náà ń kọ́ láàrin pé ìtọ́lọ́wọ́ bá pa wá láti ìsìlámù à pírátìsì ẹ̀ kama fi qawli Allahi tabaraka wa ta'ala ẹgẹ́ bó ti wà ní ọ̀rọ̀ lọ́wọ́ bá ní suratu Al-Imran Quran chapter 3 verse 110 ìtawà mùsùlùmí fi dájú gbogbo àwọn ẹlòmí lọ ààrẹ iná fún lélé yìí ọlọ́ni kọ́ntọ̀ kọ́lọ̀ húnmọ́dé òkèrèjá ti lè náà tààmùrú nàbí ma'arúfi wọ́tẹ́ni haúnà ánìlì múnkar wàtú nínú nàbílá ọlọ́lẹ́yìn lẹ lóore jù nínú gbogbo àwọn tí tẹ̀lá nàbí ọlọ́wọ́ ẹ̀yin lẹ tẹ̀lé Muhammad ẹ̀yin lẹ dáájú kí wá lẹ fi dáájú ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah lẹ́yìn pé nǹkan gbọ́lọ́gbọ́ ni a ẹ máa ń pàṣẹ dáadáa ẹ sì máa ń ṣe kíní o ẹ máa ń kọ́wà àbàjẹ́ ẹ máa ń kọ́wà àbàjẹ́ ara dáadáa ìsìláàmù ara gbogbo ní sùn síbì rárá mọ́kàn bá ti ń ṣe kúṣe láàrin wa a máa bá wọn wí a máa bá wọn wí a máa bá wọn wí ìbáwí kálukú yóò múra máa yàtọ̀ síra wọn bá tàbí náà ṣe lọ láìfú ẹni yẹn ẹni tí ọ̀dá kan kan máa ń tiẹ̀ tó bá ń ṣe ṣekúṣe bá ṣe bá wí ó yàtọ̀ sí tẹni tó dá kan mọ̀ tí ń ṣe ṣekúṣe lé àlàkọ́dẹ̀rẹ́ ni ẹ́ pàtàkì fi dá ní ara ẹ̀ sí so bá nẹ́bí náà sí máa ń ṣe nìyẹn pẹ̀láwọn tí o náà kójọ ńjọ́ náà lọ́hun ara wa tó kójọ náà sì láwá yìí náà kódà bí àti ẹ̀bá láyé sùn máa bá sẹ́ ara sẹ́ rẹ̀ náà ọlọ́fẹ́ kí dáadáa ọmọ jẹ́ ti wa sáwọn ọ̀rọ̀ táǹsọ yìí ń tilẹ̀ ẹ́ tàbí kan wọ mọ́sálásí ànábì ẹ̀rìkó tó dájú mọ́sálásí wa yìí lọ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ah, àbẹ́ni dáútù ẹ̀ pèsè wa yìí ló dájú mọ́sálásí ànábì lọ ẹ̀mìnà gbogbo sáfà tí ó sọ ní kòròdú ìbẹ́ni àbí ẹ̀kọ́ bó ti yẹ kó máa lọ nìyẹn ìyẹn mọ́ mọ́ wọn ààrẹ ni ìjọba ti fáwà yìí náà ó ní o dẹ́nà àríwẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n sí ìwẹ̀ mọ́sálásí wa yóò dá tó tó ń fi ọlọ́m ẹnìkan wá wọ mọ́sálásí ànábì ọwá tọ̀ sílẹ̀ àwọn sàábé wá fẹ́ nà ẹ̀kọ́ tí bàbá bọ́ sí iná tó bá tọ̀ sí kò ní fara rí lọ dẹ́nà àríwẹ̀ ẹ̀kọ́ bàbá ẹ ṣùgbọ́n káwà náà ó ṣe fún bá nìyẹn ti so lárúbáwó oko náà lẹ́ni tó wá mọ́sálásí ànábì tó wá tọ̀ sílẹ̀ àwọn sàábé wá fẹ́ náà ànábì ní láti ẹ̀pẹ̀rẹ̀ mú hù ẹmọ́kó bàìbàìbà ẹjọ́ tọ̀ tán ó wá tọ̀ tán ànábì ò sọ fún ẹni pé ó yá lọ gbé korobá lọ gbé péèlì wá bomi sí ipa ọ̀tọ̀ sí ànábì ò tún wá sọ fún àwọn tí mo wọ́n rú pé wá ìtọ́fisọ̀ sí mọ́sálásí ànábì ànábì tó wá ní àwọn nìkan lè pọnmi wá ẹni pé <laughs> tírénì yẹn lágbára púpọ̀ <laughs> ẹ́ ah, ọlọ́njọ́ dámọ́ sàábé kò ní dáfẹ́ ní bá bú wọn náà kọ̀nfàmù ni ẹni bá bú wọn sàábé tí ṣe sùkẹ̀ ìṣẹ́ sí wọn tí ṣe pé fún wọn fàlànà tó láyé aré ìhìn tàbíra ni ah, irújọ́ yẹn ni ó yẹ kí mi ṣe ní ibùdó wọn ni pé anábì pọ̀ bá ti ń ṣe ilé ìlọ́fi tó pé ìyàtọ̀ sí mọ́tọ́lá sí bí bá ti ń gbé wá lọ́kọ́lọ́kọ́ àwọn sàbí máa ń gba pẹ̀lẹ́lẹ̀ pẹ̀lẹ́lẹ̀ àwọn náà wọ́n gbé korobá wọ́n lè kan mi àwọn dà síbẹ̀ inú lárúbáwọ̀ yẹn wá dùn ó ní á ọlọ́run ọba mi ò fàánú èmi èmi fàánù tọ́ba tó sàánú ẹnìkan fún mi jẹ́ kó jẹ́ Muhammad sọ ní lẹ́yìn àwọn méjèèjì mọ́kẹ́ nìkan kan mọ́láyé àrẹ́bí wá tó kọ́ lárúbáwà náà pé alárúbáwò ah, fèrè nípọ̀ ah, àánú ọlọ́run fẹ́ ó fẹ́ àwọn ẹ̀dọ́ ọlọ́run tí ó kò sínú àánú ọlọ́run pọ̀ rẹ nìkan ọ̀sẹ̀ tó fi kẹ́ Muhammad kọwá kẹ́ gbogbo aná lápapọ̀ wà mọ̀gbọ́mọ̀gbọ́ inú bí òun náà ló fi sọ tó sọ lápapọ̀ wà ní òkè ọlọ́run kẹ́ni kó kẹ́ gbogbo alápapọ̀ ànẹ́bí lọ ṣe ìdá bá wọn ẹwù bá nẹ́bí ṣe bá lárúbáwò oko tó tọ́ọ̀lù tó bá ṣe nǹkan mẹ́gbà mí ànábí ó gbẹ̀nà ojú ẹ̀ lọ́dà ti pé kò dáa ọ́dà ṣùgbọ́n ipò rẹ̀ ń bá ẹ̀fẹ́tì lọ́dọ̀ rẹ̀ là ń bá yìí àbà àbà ti wọn jẹ́ ti wọn ni irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ já dúró ilé ni lọ́jọ́ mi ọjọ́ rí bá tún mọ pàdé pẹ̀láyọ̀ àti ìgbàgbọ́ tó أتيورو وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله خير الجزاء كل ما وفواني صلاة kọlọ̀ bá wa lé wọn kún ní dáadáa kó tẹ máa lọ rẹ̀ níwọ̀n náà dáàmù ní àsìkò díẹ̀ kó tó ti pé ọmọ bá gbọ́n tàbí máa kírun àwọn tọ́ta ní ìbéèrè lọ́sáyé dáhùn ẹ̀fọ́ wa náà tọ́bá ti ṣe sọ́lá àtàn